gbogbo àgbáyé níbi tí ẹ ti ń láǹfààní láti máa wò mí ó tójọ́ méjì ó tójọ́ mẹ́ta kan tá a jọ jókòó báyìí sọ̀rọ̀ tààràtà èyí tí mo mú wá lónìí ohun tó ṣe pàtàkì púpọ̀ láti jíròrò lé lórí ni mo sì mọ̀ wípé Èdùmàrè ọba adániwáyé ọba adániwáyè ọba adániwáyege ọba ọ̀rẹ̀nìrẹ́ni tí rẹ mẹ̀kúnnù lẹ́kún yóò fi àwọn àlàyé ọ̀rọ̀ mi yé yín dáadáa yóò sì fi ọ̀rọ̀ ọ̀hún kọ́ mi ní sísọ nítorí pé ohun tí mo ṣàkíyèsí pé ó ń dùn mí lọ́kàn ni mo fẹ́ ṣàlàyé ẹ̀ ìrírí ayé kò lè ti nípa ni wọ́n máa ń sọ wọ́n ní í ṣe ló ń fa ṣùgbọ́n ṣáá tá a bá ní ká wọlẹ̀ lé ọ̀rọ̀ wò dáadáa wàhálà làásìgbò ìṣòro tó ń kojú ọ̀pọ̀lọpọ̀ pàápàá lápọ̀dọ̀ wa ń bí ká mú ọ̀rọ̀ ìṣèjọba kúrò àwọn ọ̀rọ̀ tí àwọn èyí tí kìí ṣe ojú lásán ẹ rí i pé kàyéfì ń bẹ nínú ayé yìí ọlákúnlé fásùgbà ló kọ mi ìkànnì yorùbá gidi tv ilẹ̀ ń wò ẹ jẹ́ tó tọ̀pá bọ̀ o ẹ jẹ́ kí ṣòkòtò túmọ̀ túya gbanṣó lóde mo fìbà fún ọlọ́run elédùmarè kí n tó bẹ̀rẹ̀ ètò yìí o mo fìbà fún àwọn àgbàlagbà tó kún fún àgbà àràgbà agbára gbàǹgbà tẹ́gbàá àgbà kan ò kan lè fàyà gbàǹgbàǹgbà nígbàkigbà ọmọdé ni mí o ẹ̀jẹ̀ ojú mi ń ṣe o mi ò ní ṣèṣewé tó tapá gágágá tapá gágágá lójú iná tí náà mẹ́wé igi oko jẹ́ nítorí pé àwọn ìràwọ̀ tó bá fojú doṣù wọ̀ ọ̀kùn ni èmi ò sì ní wọ̀ ọ̀kùn láéláé ẹ jẹ́ n ti bí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹnikẹ́ni tó bá wo ètò yìí tó wò lọ́wọ́ bẹ̀rẹ̀ kó wò dàárín kó wò dé parí nítorí pé yóò ṣòro láti wò ó pé nǹkan báyìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí ìbá ṣe kó bá farabalẹ̀ kó o sì jàǹfààní nínú ẹ̀ mo sì ń ṣe nítorí àwọn ètò kan tí mo ti ṣe sẹ́yìn lẹ́nu àìpẹ́ yìí ọkùnrin kan wà ìyàwó ẹ̀ ó di ẹni tó ní gángangan ìyẹn ni pé ó ya wèrè ìyálé ẹ̀ ó dẹni tó ní gángangan ìyẹn náà ya wèrè wọ́n tún ní ọmọbìnrin kan láti èkó ń lọ́mọbìnrin yìí ti fẹsẹ̀ rìn wálé sí ìpínlẹ̀ ọ̀ṣun láti èkó lọ́mọbìnrin yìí ti fẹsẹ̀ rìn wá sí ìpínlẹ̀ ọ̀ṣun bàbá yìí ní ọkọ̀ agbégilódò owó ń wọlé wọ́n ti kọ́lé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹni tó bá mọ ìlú kan tí wọ́n ń pè ní Modákẹ́kẹ́ ṣe é bá ti dé Modákẹ́kẹ́ wọ́n ń pèbè kan ní Ìráyè oríta Ìráyè Ìráyè junction tẹ́ bá ti dé Ìráyè junction ẹ máa tọ ọ̀nà yẹn lọ sókè bí ẹni pé ẹ̀ ń lọ sí àdúgbò kan tí wọ́n ń pè ní adéowó kẹ́ ẹ lè mọ̀ pé bí n bá ń sọ̀rọ̀ nínú àlàyé ọ̀rọ̀ mi mo fẹ́ fìdí àwọn nǹkan kan múlẹ̀ ni o a ò mọbi tí baálé ilé wà mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì ti ṣèwádìí béèrè ìbéèrè káàkiri a ò rẹ́ni tó lè sọbi tí ọkọ wọn yẹn wà nínú gbogbo ìwádìí mi kí ló ṣẹlẹ̀ àwọn mẹ́ta péré la rí mọ̀ nínú mọ̀lẹ́bí yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ti ya wèrè kí ló sọ wọ́n dì báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jọ ń gbé papọ̀ nínú ilé ahoro yìí kí ló sọ wọ́n dà bẹ́ẹ̀ ìbéèrè pàtàkì láti béèrè lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀ inú ilé tí wọ́n ń gbé òun igbó ti kún mọ́ igi ti wù ń bẹ̀ gbogbo òrùlé ìyẹn roof ilé tá à ń sọ yìí ó ti ṣí dànù ó ti bàjẹ́ torí pé baálé ilé ò sí nílé ilé dahoro ó níbi tí mò ń wakọ̀ ọ̀rọ̀ mi bọ̀ ẹ wá sọ wípé ayé ò pé gba ayé pé gba o ẹni bá sọ pé kò sáyé ẹ sọ fólúwa ẹ̀ pó ti kú ẹ sọ fólúwa ẹ̀ pó ti lọ ayé ń bẹ èèyàn wà ṣùgbọ́n ọlọ́run elédùnmarè ló ju gbogbo èèyàn lọ ìkan lára àwọn ìrírí tí mo fẹ́ mú wá nìyẹn mo sì ń bọ̀ lórí ẹ̀ ẹja kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà ẹja tún wá mú mi kó tó di pé màá bọ́ sórí kókó ọ̀rọ̀ eléyìí tó ń dùn mí lọ́kàn tó ń jẹ mí lọ́kàn tá a gbọ́dọ̀ jíròrò lé lórí obìnrin kan wà mi ò ní dárúkọ nítorí pé ẹni yìí kò ní fẹ́ káyé ó gbọ́ wípò níṣẹ̀lẹ̀ yìí sí ó ṣeéṣe kó máa wò mí lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Èkó nǹkan ń lọ déédéé fún un ọwọ́ ẹ̀ jí sówó ó ń ṣiṣẹ́ níbi tó dáa ṣùgbọ́n o nígbà tó ṣe ọkọ tó fẹ́ fi sílẹ̀ ó sì rèlú òyìnbó ó kù òun nìkan ó sì ń dá tó àwọn ọmọ láì sí ìrànlọ́wọ́ ọkọ ṣùgbọ́n síbẹ̀ nǹkan ń lọ déédéé fún un nígbà tó tó kan ó pàdé ẹnìkan ṣé àmọ̀pẹ́ni tí ò lọ́kọ́ ńlé tọkọ ti fi sílẹ̀ ká má tanra wa jẹ ara yìí ṣòkúta ó rá àǹfààní ọkùnrin míì wọ́n jọ jáde láti bẹ̀ wọ́n bára wọn lò pọ̀ ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ tí ọkùnrin tó bá lò pọ̀ yẹn gbé láti fi gba dáa kúrò lára ẹ̀. E lójú oorun nígbà tí wọ́n ń sùn obìnrin yìí sùn fọnfọn ọkùnrin yìí sì lo àwọn agbára òkùnkùn pẹ̀lú ẹ̀ nǹkan wá bẹ̀rẹ̀ sí fọ́jú pọ̀ fún un ọ̀pọ̀ èèyàn nírú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ àwọn èèyàn míì ló jẹ́ pé lórí ọmọ ni wọ́n ń sáré kiri wọ́n ń wá ojútùú sí ìṣòro àwọn ọmọ aráyé àwọn ìka ẹ̀dá àwọn olójú burúkú tí wọ́n ń fojú wo ni wọ́n ti fojú wo ẹlòmíì ó sì ti ṣàkóbá tó pọ̀ fún un ojúkójú ò ní wò mí kò ní wò wọ́ tó ń wò mí o. ìdí nìyí tí ilẹ̀ adúláwọ̀ ò fi dàgbàsókè bó ṣe yẹ kó dàgbàsókè ìdí nìyí tí ilẹ̀ yorùbá ò fi tí ì dàgbàsókè kọjá àbí tó dé yìí fún àpẹẹrẹ ládùúgbò kan tí wọn ò ti níṣòro omi nígbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ láti lè sọ pé ká pèsè omi síbẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ yín àwọn ìkìlọ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ gbọ́ ni pé rántí pé àwọn kan ló ń ta omi níbẹ̀ yẹn o ó fẹ́ ba okòwò wọn jẹ́ ni o ó fẹ́ ba bísínẹ̀sì wọn jẹ́ ni ṣó o lórí láyà láàrin òru ni mo gba ìpè yìí. ṣé o lórí láyà ṣé àyà ẹ gbé e láti lè sọ wípé kò torí bọ̀ ọ́ ṣé o fẹ́ bà okòwò tiwọn jẹ́ ni máa rántí pé ayé gbẹgẹ́ ara àwọn nǹkan ìbẹ̀rù oríṣiríṣi tá a máa ń rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọn ò lè lọ sí family house wọn mọ́ ilé wọn sì ti fẹ́ dàwó lulẹ̀ báyìí nítorí ìbẹ̀rù pé àwọn kan ń bẹ níbẹ̀ tí wọn kì í fẹ́ kọ́mọ ológo dìde ẹ máa fọkàn bá ọ̀rọ̀ mi bọ̀ ó níbi tí mò ń wakọ̀ ẹ̀ lọ o ẹ máa share fídíò yìí torá ọ̀mẹni tí ó rí ìtúsílẹ̀ gbà nú ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ò lè lọ sílùú wọn mọ́ tí wọ́n bá tiẹ̀ fẹ́ lọ wọn ò ní gbé mọ́tò lọ wọn ò wọṣọ tí ò ṣe rí kí wọ́n má bàa ṣe wọ́n ní nǹkan ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ta lọ́fà ọ̀pọ̀ ọmọ tó ti ń gòkè lọ ni wọ́n fà bọ́ pẹ̀lú agbára òkùnkùn èyí ti wá bí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe wò pé ayé yìí ò ṣeé dá gbé bẹ́ẹ̀ lójú lásán nítorí pé ayé pégbà wọ́n wá ń sáré jàǹgàlà jòǹgóló jàǹgàlà jòǹgóló wọ́n ń wá àwọn ọ̀nà àbáyọ sí ìṣòro. wíwá ọ̀nà àbáyọ sí ìṣòro ló bí lílọ sí ilé wòlíì lílọ sí ọ̀dọ̀ àwọn aláàfáà lílọ sí ọ̀dọ̀ babaláwo ó ti wá farahàn báyìí gbà wípé adúláwọ̀ ni wá ẹ̀jẹ̀ wa kò sí bá a ti lè ṣe é kódà kó kúrò lórílẹ̀ yìí kó lọ sórílẹ̀ ibòmíì kó lo igba ọdún ogójì ọdún àádọ́ta ọdún níbẹ̀ kó lò jù bẹ́ẹ̀ lọ ọmọ Yorùbá ni ọ́ ọ̀pọ̀lọpọ̀ ti lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ káàkiri wọn ò rí ojútùú sí ìṣòro wọn ohun tá a wá ṣàkíyèsí ni pé àwọn pásítọ̀ àwọn wòlíì gan iṣẹ́ tí wọ́n fi rán wọn wọn ò rìn nílànà bàbá tó rán wọn ń ṣe ọ̀hún gan mọ́ ṣé ká má tanra wa jẹ tó o bá lo fẹ́ bá ẹ̀mí òkùnkùn jà lára ẹni tí a ta lọ́fà ayé lára ẹni tí ayé ń bá fà á lára ẹni tó ní ìṣòro tó sì jẹ́ ogun ayé tó sì ní pásítọ̀ tàbí wòlíì ní ọ tó o bá fẹ́ ṣe tààràtà ní bí wọ́n ṣe fi rán ọ gẹ́gẹ́ bó ti wà nú bíbélì sáàmù lásán ló kà o ìkúnlẹ̀ àdúrà àtàwẹ̀ n ló fi lé e lórí ṣùgbọ́n èèyàn mélòó ló lè fọwọ́ gbóyà pé ìgbésẹ̀ kíka sáàmù kúnlẹ̀ gbàdúrà nìkan a máa yanjú àwọn ìṣòro yìí nínú ìrírí láti lè mú ìdáhùn wá àwọn haúsá tí ń ta oògùn a máa pé ṣó ṣe é rí tó ṣe ẹ́ rí ìyẹn wá mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ wòlíì nílẹ̀ Yorùbá tàbí nílẹ̀ adúláwọ̀ wa yìí kí wọ́n fi ọ̀nà tuntun kún ọ̀nà tuntun tí wọ́n fi kún ni wípé wọ́n kúkú rọra ń fọgbọ́n ṣe nílànà àwọn baba ńlá wa ìran àwọn baba ńlá wa máa ṣèwẹ̀nù mọ́ wíwẹ̀ lódò ìran àwọn bàbá ńlá wa a máa wẹ a máa fúnni lọ́ṣẹ wẹ̀ ọṣẹ àtúndè ìran àwọn bàbá ńlá wa a máa ṣètùtù nípa gbígbé ẹbọ sóríta mẹ́ta sórí omi sétí omi sójú omi ìyẹn làwọn wòlíì kan náà sì ti bẹ̀rẹ̀ sí í múṣe nípa ṣíṣe èyí ìbéèrè mi ni pé ṣé ó ń jẹ́ bó ṣe yẹ kó máa jẹ́ ṣé wọ́n sì ń rí àwọn ìṣòro wọ̀nyí yanjú ṣá ìbéèrè kan nìyẹn tó ń fẹ́ ìdáhùn bí ẹ̀dá bá wá ní àwọn ìṣòro wọ̀nyí ìbéèrè pàtàkì ni pé báyé ti pé gba yìí ta ni a lè gbẹ́kẹ̀lé níbo la lè kọjú sí fún ìrànlọ́wọ́ ṣé ọ̀dọ̀ wòlíì tó gbóná jẹjẹ bí ajere ni ṣé ọ̀dọ̀ babaláwo tó gbóná tó gbọ́fà yanranyanran ni àbí ọ̀dọ̀ àfáà. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni tó bá ń wo ìkànnì Yorùbá Gidi TV dáadáa ẹ ó ṣàkíyèsí pé ọ̀pọ̀ ọ̀dọ̀ àwọn babaláwo ni mo ti yà láti ṣe ìwádìí oríṣiríṣi kí ló sún mi ṣe mò ń bọ̀ lórí ẹ̀. ọ̀pọ̀ àwọn wòlíì ni mo ti yà láti ṣèwádìí oríṣiríṣi fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn. kódà lọ́wọ́lọ́wọ́ a tún ti mọ àáfàá kan tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò kí ló sún mi ṣe ohun tó sún mi ṣe yìí ni pé mo jẹ́ni tó fẹ́ràn láti máa ṣèwádìí lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa fẹ́ mọ ọ̀pọ̀ àwọn nǹkan tàbí wọ́n sọ̀rọ̀ nípa oògùn abẹnugọ̀ngọ̀ ìwẹ̀ odò lílé ọkọ ọ̀run lọ àlákàlà ojú oorun ṣíṣẹ́gun ẹ̀ mímú ni kúrò nínú ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ agbára ẹgbẹ́ àwọn àgbà tí ń yọni lẹ́nu. bíborí ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbo la ti lè rójútùú sí i ní béèrè tọ́pọ̀lọpọ̀ ń béèrè tí wọ́n sì fẹ́ rí ìdáhùn sí i ọ̀pọ̀ èèyàn ló ti fi ọ̀pọ̀lọpọ̀ owó ṣòfò nítorí pé wọ́n ń wá ìtúsílẹ̀ ó ṣeé ṣe kí ìwọ tó ń wò mí lọ́wọ́ yìí jẹ́ kan lára àwọn tí wọ́n ti gbá lọ́tún gbá lọ́sì níjọ wọ́n ti ń gbowó ọ̀hún síbẹ̀ ó rójútùú sí ìṣòro náà ọ̀pọ̀ èèyàn ló ti wọ́mọ wọ́mọ wọ́n fẹ́ bímọ ohun tí wọ́n sọ fẹ́ lòmíì ni pé ọkọ ọ̀run ní í yọ lẹ́nu nígbà míì wọ́n á sọ fẹ́lòmíì pé wọ́n ti fún un ní nǹkan jẹ lójú oorun ni. àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká má parọ́ tanra wa jẹ ayé ń bẹ èèyàn wà oògùn ń bẹ agbára ń bẹ níbi tó wà ṣùgbọ́n níbo lágbára ọ̀hún wà. pẹ̀lú ìrírí mi láti ìgbà yìí wá níwọ̀nba ọjọ́ orí mi mo ṣàkíyèsí pé èèyàn kan ṣoṣo tí ó ṣe gbẹ́kẹ̀lé èèyàn kan ṣoṣo tí a lè gbójúlé èèyàn kan ṣoṣo tí kò lè tàn wá jẹ láí àti láíláí. Láí ní ara wa. ní ẹlẹ́dàá wa ní elédùmarè ọba tó dá wa òun nìkan ló sì lè yanjú ìṣòro wa báwo la ṣe wá fẹ́ ṣe é lọ́nà wo lelédùmarè tá ò lè fojú rí ṣe fẹ́ yanjú ìṣòro wa báwo làwa fúnra wa ò ṣe ní tanra wa jẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ wa à ń tan ara wa jẹ ìdí nìyí tí mo ṣe mú òtítọ́ tó korò bí jogbo wá ní wákàtí yìí ẹ bá mi fìfẹ́ gbà á bí mo bá ṣe ń ṣe láwẹ́láwẹ́ nítorí pé iná ti ń jó dórí kókó bọ̀ inú mi á dùn sí i bí ètò yìí ṣe ń tẹ̀síwájú. Si tẹ́ ẹ bá lè máa fi kọ́mẹ̀ǹtì yín síbẹ̀ nítorí pé èmi kì í dá ṣètò àfi ká jọ ṣe. inú mi á sì dùn sí i bẹ́ẹ̀tò ṣe ń tẹ̀síwájú tó bá tó àsìkò kan kẹ́ ẹ máa pè wọlé oníkálukú lè fi ìrírí ntójú ẹ̀ kàn ó lè fi hàn kájọ wò ó ṣé ojútùú lè wá sí àwọn ìṣòro wọ̀nyí ẹ láǹfààní àti pè mí sórí 081 ẹ kọ nọ́mbà yẹn sílẹ̀ kó tó dásìkò yẹn 081 504 404 64 081 504 404 64 níbo ni mò ń wakọ̀ ọ̀rọ̀ mi bọ̀? ọ̀pọ̀ àwọn babaláwo lẹ ti sọdọ lọ́rọ̀ lónìí nítorí pé ẹ gbé ìgbàgbọ́ yín sínú àmúṣagbára wọn ọ̀pọ̀ wòlíì ló ti lọ́lá rẹpẹtẹ àwọn èèyàn rò pé nípasẹ̀ wọn àwọn arójútùú sí ìṣòro ayé àwọn ọ̀pọ̀ àwọn àáfàá ló ń gun ọkọ̀ dẹ̀ǹkù nítorí ìgbàgbọ́ táwọn èèyàn kan ní sí wọn pé ojútùú máa wà sí ìṣòro àwọn táwọn bá dọ́dọ̀ àáfà àti bí àáfà àtọ̀hún. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀ rójútùú sí ìṣòro wọn. àwọn kan rí n tó jọ ojútùú sì ti ń bá wọn fínra gẹ́gẹ́ bí ìṣòro ṣé wọ́n rójútùú ṣáá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ṣí àwọn nǹkan kan láwẹ́láwẹ́ fún yín. wọ́n ní ṣoṣe rí láwọn àsìkò kan mo ń kojú àwọn ìpèníjà kan tó lágbára púpọ̀. ó bẹ̀rẹ̀ kí n kọ́kọ́ fi àwọn ìpèníjà ẹ jẹ́ mú ìpèníjà eléyìí kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún yín wọ́n ní ṣoṣe rí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àlá nípa àwọn ológbò tí wọ́n máa ń yọjú sí mi. ó tó àsìkò kan mo sùn lálẹ́ ológbò kan yọjú sí mi ológbò yìí ó jẹ́ ológbò tó ń bàyàn lẹ́rù nígbà tí mo jí mo rò pé kí leléyìí mo gbójú kúrò mẹ́ẹ̀ nígbà tó tún yá mo tún lálàá míì àwọn fúlàní kan ni wọ́n ń lé ológbò kan wọ́n fẹ́ pa á wọ́n lé títí wọn ò rí pa nígbà tó dé ìkóríta mẹ́ta kan èmi ń kọjá lọ lójú àlá náà bí mo ṣe bá wọn he ológbò yẹn nìyẹn pé ológìnní ìyẹn ológbò tẹ́ ẹ fẹ́ parí o ẹgbà hmm. kí n má tàn yín wọn ò gba ológbò náà ṣe mọ tí wọ́n ṣe ṣá wọ́n sọ fún mi pé ah ológbò yìí àti fẹ́ pa ti pẹ́ à ń lé ìdí tí a fi ń lé e ni wípé ó pa màálùú wa kan ó pa á jẹ olóògbò pa màálùú mi ò tí ẹ̀ ronú sí lójú àlàyé náà bá ní ó ṣètò ọba wa mú olóògbò yìí o ìwọ lọ pa kó o jẹ ní tiẹ̀. Hmm. kí n pa kí n jẹ́ mo jí lójú àlá yìí gbà tí mo wá jí mo wá bẹ̀rẹ̀ sí ronú sí pé àwọn fúlàní ń lé ológbò wọn ló pa màálù wọn jẹ mo wá bá wọn hí ológbò yìí tí wọ́n ti lé lélé tí wọn ò rí mo gbé e fún wọn wọ́n ní kèmí lọ pa kí n lọ jẹ ah! báwo la ti ṣèyí sí mo ronú sí i nígbà tí mo jí kò yé mi ìtumọ̀ àlá náà ọkàn mi kúrò ńbẹ̀ torí mo kéré gan ọmọ kékeré ni mí nígbà tá à ń sọ̀rọ̀ yẹn mo sì kéré dáadáa jù báyìí lọ. nígbà tó yá lọ́sàn-án mo sùn nígbà tí mo sùn mo bá tún bẹ̀rẹ̀ sí lálàá nípa ológbò tí mo lálàá nípa ẹ̀ lóru ni mo ṣe kọ sí táìtù fídíò yìí wípé if life is full of mystery. Bí bí ilé ayé yìí bá pé gba tó jẹ́ àdìtú ta ló yẹ ká gbọ́kànlé tàbí níbo la ti lè rí ojútùú sí ìṣòro wa. Ẹ máa farabalẹ̀ bá mi gbọ́ ìtàn ayé mi díẹ̀ nú ẹ̀ tí mo fẹ́ sọ. So mo dẹ̀ fẹ́ sọ̀tàn yìí kò yẹ kí n wá sí gbangba láti máa sọrú àwọn ìtàn tó yẹ kó wà ní kọ́lọ́fín báyìí ṣùgbọ́n ń gbé mi nínú láti fi ran ẹnìkan lọ́wọ́ mo sùn lọ́sàn-án mo bá tún bẹ̀rẹ̀ sí lálàá yìí mo lálàá wípé mo gbé ológbò yẹn mo gbé e sínú ó ní kó pọ́ọ̀tì kan tá a fi máa ń dáná èédú la máa ń dà sínú ẹ̀ á fi kerosene díẹ̀ sí tàbí àwọn nǹkan tó lè múná jò á wà á ṣáná sí i mo wà ní skul ńgbà yẹn tá a bá ti wá ṣáná sí òun la fi máa ń ṣe ẹ̀wà mo bá gbé ológbò yìí mo pé kí ni kí n ṣe o lójú àlá mi lọ́sàn-án ẹ má gbàgbé òru ni mo ti bẹ̀rẹ̀ sí lálá mo jí mo tún sùn lọ́sàn-án àlá ń tẹ̀síwájú mo gbé ológbò yìí mo jù sínú kópọ́ọ̀tì náà mo dé pa pẹ̀lú èrò pé bí ó bá tiẹ̀ kú kó kú mo wá pe àwọn aráalé wa pé ẹ wá ẹ wá ẹ wá o ẹ wá wo ohun tí mo rí o bí mo ṣe ṣí ológbò yẹn tí mo ṣe ṣí kópọ́ọ̀tì yẹn pé káwọn èèyàn lè rí ológbò yẹn kí wọ́n á ṣàlàyé bí iṣu ṣe ṣe bù fún wọn ṣe ni ológbò yìí tọpọ́rọ́ jáde ó sì sá lọ. Ah! ológbò ti sá lọ kò tiẹ̀ sí wàhálà ológbò tí mo fẹ́ fi hàn yín náà lẹ́rí tó ń sá lọ yẹn. àwọn èèyàn ò tí ì rọ́rọ̀ kan pàtàkì kan sọ láwọn èèyàn tí mo fi hàn wọn ò tí ì kan pàtàkì sọ lójú àlá yẹn ni mo bá tún rí i pé ológbò yẹn wá ń wá lójú àlá yẹn ó wá dàbí àwọn ọjọ́ kò dàbí ọjọ́ kan mọ́ ó wá dàbí àwọn ọjọ́ ológbò yẹn wá ń wá ṣàbẹ̀wò sí mi sílé ibi tá à ń gbé yẹn a wá a lọ a wá a lọ kò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ lọ́jọ́ kan lójú àlá yẹn lọ́jọ́ kan mo kàn tún kí ológbò yẹn mọ́lẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe rí lójú ayé mo jẹ́ni tó jẹ́ pé àánú máa ń ṣe mí gan lẹ́yìn kí n pa aáyán kí n sì fi oògùn tàbí pàkúté mú eku mi ò lè pa nǹkan ẹlẹ́mìí kankan nǹkan ẹlẹ́mìí kan ṣoṣo tí mo lè rántí pé mo parí nígbésí ayé mi ni ejò afàyàfà ìbẹ̀rù pé bí mi ò bá pa yóò ṣe mí ní nǹkan mo dẹ̀ wà ń kékeré ńgbà yẹn kì í kúkú ṣe pa máa du lọ́rùn ṣé bá la nǹkan mọ́ ni kan lẹ́mìí kan ṣoṣo tí mo rántí pé mo parí nìyẹn ṣùgbọ́n bíi ká wá pa ológbò ká pa dìyẹ ká pa ewúrẹ́ mi ò lẹ́mìí ẹ̀ títí dòní mi ò lè pa dìyẹ àánú ẹ̀ máa ṣe mí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí lójú àlá yẹn o mo tún wáá rí ológbò yẹn mú lẹ́yìn ìgbà tó ti máa ń wá tó ti máa ń lọ wọ́n á rí kìmọ́lẹ̀ mú mú dání báyìí ǹjẹ́ kí n pa àánú ṣe mí kí ni kí n ṣe mo mú ológbò yìí mo mú lọ síbi tó jìnnà nínú igbó mo lọ sọnù sínú igbó pé ìwọ tí má ti jù ẹ́ síbi tó jìnnà ò ní wálé mi mọ́ mo padà wálé lójú àlá ológbò yẹn tún ń wá padà ó tún ń yọjú sí mi èèmọ̀ rèé ológbò tí mo sọ sọ́nà tó jìn mo tún rí i mú ó di ìgbà kẹta àbí ìgbà kẹrin nìyẹn mo tún mú ológbò yìí rin rin rin rin mo lọ jù sódò. So ó tún padà wá èèmọ̀ ló kutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ mo wá mú ológbò yìí mo wá gbi dání nígbà tó padà wá inú wa ń bí mi mo wá kọjú sókè pé ọlọ́run ṣé tí n bá pa ológbò yìí ṣé kò tún ní mú ewu dání torí pé ológbò yìí kì í ṣológbò lásán ológè ni abàmì ni ọlọ́run kí ni kí n ṣe bí mo ṣe kéré tó nígbà náà ohun tí mo sọ kẹ́yìn rí lójú àlá yẹn tí mo fi jí. aṣáwo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wa lójú àlá ó máa ń ní nǹkan ṣe pẹ̀lú ojú ayé. mo sáré tọ̀ àwọn wòlíì kan lọ. kí ni ìtumọ̀ àlá yìí? títí di wákàtí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wọn ò rí ìtumọ̀ sí àlá náà wọn ò mọ ìtumọ̀ ẹ̀ tí ìwọ bá mọ̀ ìtumọ̀ ẹ̀ o láǹfààní àti kàn sí whatsapp mi tàbí kó drop comment ṣùgbọ́n mi ò tí ì débi tán tí mò ń bọ̀rọ̀ mi bọ̀ lẹ́yìn ìgbà tí mo jí sójú ayé tán mo fi lọ àwọn kan tí wọ́n jẹ́ wòlíì wọn ò rí ìtumọ̀ sí àlá náà oníkàlùkù sọ tiẹ̀ ṣùgbọ́n wọn ò rí ìtumọ̀ sí àlá náà títí dòní. láti bẹ̀ mo bẹ̀rẹ̀ sí gbègbè sí ayé mi lọ ká má parọ́ tanra wa jẹ nǹkan ò rọgbọ. mo jẹ́ ayàwòrán tí mo bá yàwòrán mi ò nílò láti béèrè pé ẹjọ́ ta ni kíní ìjọ fúnra yín lẹ́ẹ̀ máa sọ pé ah, Tọ́pẹ́ Àlàbí rèé o Pasuma rèé o níbi mo ṣe ní ẹ̀bùn àwòrán tó nígbà náà mo kéré gan mo sì wà lábẹ́ òbí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn òbí tí mò ń gbé wọ́n wọ́n kọjú oró sí mi. Si nítorí pé mo jẹ́ ayàwòrán ó ní ẹgbẹ́ ẹ̀ ní í ṣe dókítọ̀ àwọn èèyàn kan ní í ṣe lọ́ọ̀yà ìwọ mọ ìyàwòrán lílù òtó wíwọ́ ìyà yìí pọ̀ jù bí n bá yàwòrán mo tún máa ń ìpè tí wọlé àbí bí mo bá ya mo máa ń ṣe nǹkan kan tó ń pè ní àdìrẹ hello hello hello ṣé ń wo ètò lọ́wọ́ ni. tí mo bá yàwòrán nígbà míì màá tún gbẹ́gi lére bí n bá gbẹ́gi lére tán màá tún fi amọ̀ mọ ère mo ń ṣe nǹkan kan tó ń pè ní batik dye tie and die. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi iṣẹ́ ọnà lọ́lọ́run fi kẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ nígbà tó tásìkò kan lọ́jọ́ kan mo ń kàwé kan ni bí mo ṣe ń kàwé mo kàn rí i pé kíní kan bọ́ sí mi lẹ́nu ohun tó bọ́ sí mi lẹ́nu yẹn ó dàbí tí mo máa ń gbọ́ lórí rédíò ẹ má gbàgbé wọ́n ti lé mi kúrò nídìí àwòrán yíyà o wọ́n ti nà mí wọ́n ti bá mi wí sí pé mi ò gbọ́dọ̀ ṣe é mọ́ mo kàn rí pé mo bẹ̀rẹ̀ sí kéwì ni mi ò lè gbàgbé ìwé tí mò ń kà lọ́jọ́ náà mi ò lè gbàgbé láíláí ohun tí mò ń kà nínú ìwé yẹn ni pé ajá tí ń jẹran ojú iná pọ́npọ́n ni wọ́n fi parú wọn ológìnní tí ń jòwó fìtílà kò mọ̀ ní yínrú rẹ̀ lọ́rùn kọlọkọlọ tí ń gbàdìẹ ọ̀ṣọ́rọ́ ọdẹ nífirú wọn pátá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ìwé kan táwọn kan kọ ni àwọn kọ àwọn ọ̀rọ̀ yìí síbẹ̀ ó dewì lẹ́nu mi wẹ́rẹ́wẹ́rẹ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa kéwì káàkiri ká ṣe MC ní patí mò ń fìyẹn gbọ́ bùkátà afẹ́ràwé ní skul mo fẹ́ jẹun mo fẹ́ ra àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí mo nílò ní skul ẹ láwọn òbí mi ń kọ́ ẹ jẹ́ àfapá abẹ yẹn lẹ́nà ọ̀rọ̀ ọjọ́ mi ìlàpá abẹ ń. ẹ̀bùn yìí wá bẹ̀rẹ̀ sí farahàn gan débi pé nígbà tó tó àsìkò kan bó o bá ìtàn rédíò mi ló gbọ́ láàárín wákàtí kan o gbọ́dọ̀ gbóhùn mi tó bá ìtàn rédíò mẹ́ta mẹ́rin ní ìpínlẹ̀ kan ṣoṣo àti ó bẹ̀rẹ̀ sí tàn dáwọn ìpínlẹ̀ míì káàkiri ilẹ̀ Yorùbá ṣùgbọ́n bókìkí yẹn ṣe ń kàn tó nígbà náà àwọn ìpèníjà kan ń kojú mi kí lọ̀nà àbáyọ sí ìpèníjà yìí owó yẹn ni mo fi ń tọrọ kọ́bọ̀ yẹn ni mo fi ń ra mi ní sùkúù nígbà tí mo wà ní sùkúù mo ka college of education láti college of education mo bọ́ sí fásitì nígbà tí mo dé fásitì olóògbò ọjọ́ òní tí mo ní mo rí lójú àlá aṣọ tí ń yọ́kẹ́lẹ́ wá bá mi lójú ayé láti ìgbà tí mo wà lọ́dọ̀ àwọn òbí tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ìgbà àkọ́kọ́ olóògbò yẹn ó kú sójú eérú lójú àdìrò iná tá a ti ń dáná irú ibẹ̀ ló kú sí ìgbà àkọ́kọ́ èmi kọ́ ni mo pa ò ó kú agbára wo ló pa á mò ń bọ̀ lórí ẹ̀ ìgbà ìkejì mo wà ní college of education ó kú sójú wíńdò ojú fèrèsé lẹ́yìn ìgbà tó ti máa ń yọ mí lẹ́nu tó bá ti dé lóru ìjàngbọ̀n ti ṣẹlẹ̀ yóò máa tẹlẹ̀ kìjàkìjà lórí àjà ìwárìrì ojú amúmi mi ò ní lè gbọ́wọ́ mi ò ní lè gbẹ́sẹ̀ àti mí dáadáa le bí mo ní mo fẹ́ gbàdúrà yóò nira ọ̀rọ̀ ò ní ṣe sọ ẹ ò rí pàgbára òkùnkùn kan nìyẹn. bí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ̀tàn. So nípa ayé àwọn ẹlòmíì tó ń sọ̀rírí nípa ayé àwọn ẹlòmíì sọ tiẹ̀ náà wò lọ́jọ́ kan bóyá ó lè kọ́ aráyé lọ́gbọ́n. nígbà tó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wọ fásitì ó tó àsìkò kan lásìkò ìdánwò ni exam period ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University mo ní ẹnìkan tó jẹ́ ẹlẹ́rìí mi lórí kókó ọ̀rọ̀ kan tí mo wá fẹ́ sọ yìí ẹlẹ́rìí mi ń ọ̀ṣun ló wà iléeṣẹ́ rédíò kan ló ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ọ̀ṣun state broadcasting corporation àjọ kàwé papọ̀ ni lọ́báfẹ́mi awólọ́wọ̀ university adéyẹmí adélékè ló kọ rẹ̀ ń jẹ́ èmi dúdú òun funfun toráàfin lòun àjọ kàwé pọ̀ ni ó rí díẹ̀ nínú ìdán yìí ológbò yìí wá ń wá lójoojúmọ́ ẹ má gbàgbé mo ní tó bá ti dé ó máa ń mú mi mọ́lẹ̀ ni láti gbà tó ti máa ń wá ó tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní fásitì yàtọ̀ sí TNC ṣùgbọ́n tí fásitì ló wá lágbára ó wá lọ́jọ́ kìíní ó mú mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ lórí ibùsùn mi ó wá lọ́jọ́ kejì ó mú mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ lórí ibùsùn mi ó wá lọ́jọ́ kẹta ó mú mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ lórí ibùsùn mi mo bẹ̀rẹ̀ sí gbàdúrà mo hmm. ń wo kí ni yóò jọ́nà àbáyọ sí ṣòro yìí mo ti tọ̀ àwọn wòlíì lọ mo ti tọ̀ àwọn tó mọwọ́ yí padà lọ n ò rójútùú sí o láwọn àsìkò kan rí n ò rójútùú sí i mo wá bẹ̀rẹ̀ sí í gbàdúrà fúnra mi pé bí wọn ò bá rójútùú sí ìṣòro yìí jẹ́ kémi fúnra mi jẹ́ kí n máa képe olúwa ó wá lọ́jọ́ kẹrin bẹ́ẹ̀ ó wá lọ́jọ́ karùn-ún ó wá lọ́jọ́ kẹfà bó ṣe ń wá yìí kì í ṣojú àlá nìkan mò ń rí lójú ayé tó bá ti dé tó ń kilẹ̀ kìkìkì lórí àjà mi kò ságbára kankan fún mi mọ́ lásìkò yẹn tó bá ti wá dé ní hostel mi yàrá tí ń bẹ́ńbẹ́ tó jẹ́ self-contained ó ń lọ bíi thirty ọgbọ̀n yàrá tí ń bẹ́ ń bẹ̀ three j hostel ní eh, aṣẹ́rifá estate náà pè bẹ́ẹ̀ yàrá tí ń bẹ́ ń bẹ̀ ní self-contained ọ̀tọ̀ọ̀tọ̀ tó dá dúró dá yá bí ilé kọ̀ọ̀kan bá ṣe kọnu ó ń lọ bíi thirty ń jẹ́ lẹ́mọ̀ wípé ẹnu ọ̀nà tèmi nìkan ṣoṣo ọ̀tọ̀ sì ní ibi tí ọ̀dọ̀ tèmi wà ẹnu ọ̀nà tèmi nìkan ṣoṣo lológìnní máa wá tó bá wá dé yóò gborí àjà mi wá ni orí àjà ni ó ti kọ́kọ́ dún yóò wá sọ̀kalẹ̀ yóò wá wá sẹ́nu ọ̀nà mi gángan yóò wá máa ké tó bá ké dáadáa tó bá so ni màá tó ṣẹ̀ṣẹ̀ lágbára láti dìde tí mo bá dìde tí mo bá ṣílẹ̀kùn lójijì free àwa sálọ á ságbà ibi tọ́ílẹ̀tì ìyàn ṣáláńgá lọ níbi ilé tèmi ló máa ń gbà á sá lọ nígbà tó di ọjọ́ keje mo á sọ fún ọ̀rẹ́ mi yìí pé ológbò yìí ń yọ mí lẹ́nu jù mo ń ronú pé kí n ra sọ́ọ̀lẹ̀ kí n fi pa tí n bá po sọ́ọ̀lẹ̀ tàbí májèlé papọ̀ mọ́ ẹja. E mo gbàgbọ́ pé yóò jẹ́ yóò sì kú ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ń bọ̀ láti school mi ò kí ń rántí rà á tí mo bá tó délé ni mo máa ń tó rántí nígbà tí mi ò bá lè wá májèlé tí màá fi paya ológbò yìí ìgbà yẹn ni mo máa ń rántí ah, ọlọ́run kí ni màá ṣe mi ò rórun gidi sùn ìyọlẹ́nu yìí pọ̀ nígbà tí ó di àárọ̀ ọjọ́ kẹjọ mo wá sọ fọ́rẹ́ mi mo ní kò sí tí ó jẹ́ kí n gbàgbé lónìí lónìí jẹ́ màá ra májèlé tí màá fi pa ikú ìdá tí màá fi pa ológbò yìí dànù ṣé ẹ rántí pé mo ti lálàá rí i lọ́dún púpọ̀ sẹ́yìn ṣáájú kí n tó wọ fásitì àlá yẹn mo lá lẹ́ẹ̀mejì ṣé ẹ Hmm. nígbà tí a ó ṣetán láti máa bọ̀ tá a dé láti skul lọ́jọ́ tá à sọ yìí mi ò tún rántí rà á ìgbàgbé ṣe mí mi ò rántí láti ra májèlé tí màá fi pa ológbò yìí tó ń yọ mí lẹ́nu onílọ́jọ́ kẹjọ. <laughs> mo délé mo wá rántí lọ́sàn-án ọjọ́ náà mo ní ah bọ̀dá yẹmí mi ò tún rántí ra kíní tá a fi pa ológbò èyí o mo ti ṣílẹ̀kùn mo ti jókòó ẹ wò ó bẹ́ẹ̀ so mi màá já ẹ jẹ́ kí n lọ ra májèlé tí màá fi pọ̀ ológbò ṣẹ̀mú tí mo rí ohun tí mo rí máa yà yín lẹ́nu o bí mo ṣe ṣílẹ̀kùn yàrá mi kí n bọ́ síta láti lọ ra májèlé tí màá fi pa ológbò yìí àṣé ká tó dé láti school ológbò yẹn ti kú ibi tó máa ń gbà sá lọ gan ló sì kú sí ta ló pa kí ó pa á. àwọn agbára kan ń bẹ tó máa ń bá àwọn èèyàn rìn àwọn ohun agbára kan ń bẹ tí Èdùmàrè ti ṣe mọ́ oníkálùkù wa lẹ́nìkọ̀ọ̀kan a kì í fura pa láwọn agbára kan nínú wa láti fi dojú ìjà kọ àwọn agbára kára tó lè fẹ́ máa dìde lòdì sí wa a kì í fura ọ̀pọ̀lọpọ̀ ò lágbára láti kojú àwọn agbára kágbára mọ́ nítorí pé wọ́n ti jẹ́ èèwọ̀ ìdí nìyí tí gbogbo wa ṣe gbọ́dọ̀ farabalẹ̀ láti gbọ́ ètò yìí dé parí àwọn nǹkan kan wà tí mo fẹ́ ṣàlàyé torí pé ó ń ká mi lára pé ọ̀pọ̀lọpọ̀ wà nínú wàhálà ìgbèkùn bí wọ́n bá wá níṣòro yìí tán tó wá látọ̀dọ̀ sátánì tí wọ́n bá níṣòro yìí tán bóyá tó wá láti ibi àfọwọ́fà bí wọ́n bá níṣòro yìí tán bóyá èyí tó wá látara pé àwọn èèyàn kan tínú ń bí àwọn ìka ẹ̀dá wọ́n náwó sí wọn wọ́n wá máa sáré ojútùú sí ṣòro wòlíì lọ́sọ̀dọ̀ àfà nípa ṣíṣe bẹ́ẹ̀ àwọn wàhálà kan máa ń tibẹ̀ yẹn jẹyọ ọ̀pọ̀ ò sì fura ìṣòro àkọ́kọ́ tó máa ń tibẹ̀ jẹyọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tá à ń wò òun ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tá òun ọ̀pọ̀ àwọn babaláwo tá à yẹn ló jẹ́ pé àwọn fúnra wọn gan-an ìkòkò ni wọ́n ṣùgbọ́n ò mọ̀ à ń wò wọ́n níwò pé àìránṣẹ́ ọlọ́run èèyàn tọ́ onínú mímọ́ wọ́n sì ti fi ọ̀pọ̀lọpọ̀ sínú ìgbèkùn tó ju ìgbèkùn lọ láìmọ̀ àwọn èèyàn tí wọ́n gbé ṣòro lọ wọ́n á tún gbà ṣòro míì relé yàtọ̀ sí pípàdánù ẹgbẹ̀lẹ̀mùkún owó sọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ ògo nù sọ́dọ̀ àwọn wòlíì àwọn babaláwo àtàwọn àfa burúkú kan ẹ má ṣì mí gbọ́ gbogbo wọn kọ́ nìkà. ǹjẹ́ lẹ́mọ̀ pé àwọn wòlíì kan wà wọ́n nílò agbára tó tún ju èyí tó gbé dání lọ nínú ìgbésẹ̀ wíwá agbára kún agbára nígbà míì tí ẹlòmíì tó ń gan ní ohun àmúṣagbára tó ju tiwọn lọ dé láláìmọ̀ ṣé ẹ mọ̀ pé òun ò sì mọ̀ débi pé yóò lóun ó roko mọ́ rẹ̀ lára débi pé yóò lóun ó roko mọ́ ara òun lábẹ́ kó lè bá gbòòrò sí i wọ́n á wá wù ọ́ sọ̀sùn wọ́n ó gbà tó dáa lára ẹ̀ wọ́n á gbà kún tọ̀dọ̀ tiwọn ìwọ ò sì ní mọ̀ ojútùú sí ìṣòro ló bá lọ ìdí nìyí tí a ṣe gbọ́dọ̀ mọ̀ báwo gan la ṣe fẹ́ mọ wòlíì babaláwo àáfàá tó yẹ ká sátọ̀ àti pé ṣé wà ṣé babaláwo kan wà ṣá ṣé wòlíì kan wà ṣá ṣolùṣọ́ àgùntàn kan wà tó ṣe é gbójúlé bíṣòwò ayé tàbógun ayé bá ń kojú ẹ ni. mi ò lè gbàgbé ìrírí kan nígbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ rédíò kan nípínlẹ̀ Ọ̀ṣun níbi ọdún bíi mélòó kan sẹ́yìn bàbá kan wà kódà ó ti kàn sí mi rí nítorí pé wọ́n mọ̀ pé tó bá débi ká polongo ọjà ọlọ́run fún mi lẹ́bùn ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ bí n bá polongo òun ayé àbò òun wìtìwìtì ó ti ké sí mi pé kí n dákun o òun fẹ́ kí n polongo òun lórí rédíò kí n polówó ṣọ́ọ̀ṣì òun pẹ́sẹ̀ ìyanu máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tòun mo sì ti gbà mo sọ fún bàbá ọ̀hún àyàbá ni mo ń padà bọ̀ lórí ibi tí mo ti ń bọ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ nu débi àyàbá yìí kẹrin rí nǹkan dì mú bàbá èlíjà ló la máa ń pè é mo sọ fún bàbá ọ̀hún pé kò sí wàhálà iye owó báyìí iye owó báyìí lẹ san iye báyìí níléeṣẹ́ rédíò ó gbà iye báyìí lèmi máa gbà orí ló yọ mí tí mi ò tí ì polówó bàbá a ti jọ sọ̀rọ̀ yẹn lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó tẹ̀lé ni mo gba ìpè pé kí n máa bọ̀ níbi iṣẹ́ wípé èmi ni mo wà ní kí n lọ ṣe àwọn díútì kan lọ́jọ́ náà à ń pè nǹkan kan ní investigative journalism àwọn ṣèwádìí ṣùgbọ́n eléyìí ó tiẹ̀ ti kọjá tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa fi mú fínlẹ̀ torí ọ̀ka ti fó wọ́n bá orí èèyàn lọ́wọ́ bàbá èlíjà ni òru làṣírí bàbá èlíjà tú orí ọmọ kékeré kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà bóyá ó pa ọmọ ọ̀hún ni o bóyá ó náà ra ọmọ náà ni o a ò lè fìdí ìyẹn múlẹ̀ orí ọmọ kékeré yẹn ló dá wàhálà alẹ̀ lóru tó kú bẹ̀rẹ̀ sí í lé kiri ló bá bọ́ sọ́wọ́ àwọn fìjìláńtẹ́ ó ti kà bòròbòrò kójú ẹ̀ tó dá nígbà yẹn ni wá rí i pé ó ní àwọn orí èèyàn míì tó gbé pamọ́ sí ṣọ́ọ̀ṣì ibo ló fi sí ẹ lè mọ̀ níláyé ṣe ni mọ̀ gbẹ́lẹ̀ kúṣẹ́kúṣẹ́ lásìkò táwọn èèyàn bá ti sùn tí ó rí orí èèyàn mọ́bẹ̀ tí ó da yèpẹ̀ bò ẹ lè mọ̀ ẹ kàn rò pé bóyá wọ́n gbin iṣu síbẹ̀ ni ẹ lè fura kódà ibi tí gbogbo èèyàn ń gbà kọjá ni ní ń gbin orí èèyàn sí ẹ̀ sì lé ẹ̀ sí lè mọ̀ ni wọ́n bá pè mí la bá lọ láti lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn àwọn ọlọ́pàá ṣe pàréèdì fún bó ṣe gbé orí èèyàn ń dání rèé tá yà á ní fọ́tò àwa délé ẹ̀ níbi títí ń dáwọn èèyàn lóhùn nígbà tá a débi títí ń dáwọn èèyàn lóhùn kí ni tá a tún rí a rí àwọn ìyẹ̀pẹ̀ kan tó kúnná àwọn ìyẹ̀pẹ̀ kúnná bí èlùbọ́ bó làwọn ìyẹ̀pẹ̀ ti jẹ́ nígbà tá à ń béèrè ìbéèrè ìṣèwádìí nípa àwọn ìyẹ̀pẹ̀ tó wà nínú nylon bag wọ̀nyí tó kó pamọ́ sí àbì kan ṣọ́ọ̀ṣì ẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì tí èèyàn ò ti lè fẹsẹ̀ rìn wọlé ọ bọ́ bàtà ni kó tó wá bá a nítorí pé ìlànà ẹ̀sìn tí wọ́n ní pé èèyàn ò gbọ́dọ̀ wọ bàtà wọlé àṣé báwọn èèyàn ṣe ń fi ẹsẹ̀ wọn tí wọ́n fi ń lélẹ̀ gun orí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n ń wọlé sínú ṣọ́ọ̀ṣì wọn àṣọ náà tún láwọn àfojúsùn pẹ̀lú ẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n ń fẹsẹ̀ rìn wọlé. pa èsì yẹn àṣé bí wọ́n ṣe ń wọlé yẹn ìmọ̀ gba ẹsẹ̀ wọn àwọn ò sì mọ̀ ǹjẹ́ àwọn ìyèpẹ̀ tó kúnná lẹ́búlẹ́bú wọ̀nyí kí lẹ fi ń ṣe ẹsẹ̀ àwọn tó wá ìrànlọ́wọ́ wá tí wọ́n gbájọ ẹsẹ̀ àwọn ọmọ ìjọ kan tí wọ́n ti gbájọ ni kí ni ìwúlò ẹ̀ ó ní ásìkì ni wọ́n fi ń ṣe áájò ajé kówó lè pọ̀ àwọn tí ẹ wá gba ẹsẹ̀ wọn yìí tẹ́ ẹ gbàjọ tẹ́ ẹ kó sínú nylon bag yìí kí lẹ fi ń ṣe wọ́n fi ń ṣáájò fáwọn kan tó bá tún lówó díẹ̀ dọ̀ dání wọ́n ń tà á fáwọn ayẹ́pẹ́ ṣe ni wọ́n tún gbà látọwọ́ aláìnífẹ́ni tó ní ta wá la mọ̀ tí yóò lọ́njọ́ mi tán rí tó dáa lára ẹ̀ tí wọn ò ní í yọ wòlíì gan fẹ́ lówó ó fẹ́ gun bẹ́ǹsì ká mọ̀ tanra wa jẹ àwọn wòlíì tó kù ńlẹ̀ yìí tó pọ̀ ńlẹ̀ yìí gbogbo wọn kọ́ o ọ̀la ọ̀la ọ̀la ọ̀la owó rẹpẹtẹ ni wọ́n lé wọ́n fẹ́ lówó jaburata wọ́n fẹ́ lówó bíi pásítọ̀ lámọrin tí ń gun jẹ́ẹ̀tì wọ́n fẹ́ lówó bíi prophet làkàṣègbè tó nǹkan ti dá sùkú olówó ńlá rẹpẹtẹ lẹ̀ tó nǹkan ti mọ bísínẹ́sì gan-an ju àwọn bísínẹ́sìmán lọ tó sì jẹ́ pé látòrí àwọn ọmọ ìjọ náà ni wọ́n ti gba owó àwọn náà ni wọ́n ti ẹ̀dáwó jọpọ̀ láti fi kọ́ ṣọ́ọ̀ṣì náà fi kọ́ ṣùkú ọ̀hún táwọn ọmọ jọgán ò lè lọ náà lè ràn án máa lọ. iṣẹ́ wòlíì iṣẹ́ àfáà ó ti wá dehun ìjẹ́ ohun ìmátaṣẹ́nu nílẹ̀ yìí lónìí pẹ̀lú ipò torílẹ̀-èdè Nàìjíríà wà ipò ahẹrẹpẹ ipò okó ṣubú ọrọ̀ ajé ti dẹnu kọlẹ̀ olóòótọ́ jìnnà láti rí o ó ṣòro láti ró lóòótọ́ o o lè tán ìsìn yẹn padà ó ṣòro ó léwu gan ni o láti rò pé babaláwo kan àáfàá kan wà tí ó gbani lọ́jọ́ ìṣòro àwọn tó jó lóòótọ́ wọn èyí lówó lọ́wọ́ ṣùgbọ́n ìyà kì í jẹ wọ́n torí pé ṣé olúwa ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe wá máa mú lóòótọ́ màá sọ ní ìsìn ṣùgbọ́n ó dá lójú pé kò ní tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn ẹ jẹ́ ń padà sórí kókó ibi tí mo bọ́rọ̀ dé kí n tó digress lọ sọ́dọ̀ ti bàbá Èlíjà tí ń fi ìyẹ̀pẹ̀ ṣe àwọn èèyàn ṣoògùn tí wọ́n ka orí èèyàn mọ́ lọ́wọ́ mo gbọ́ wípé mi ò ní sọ ìlú àbábẹ́ ìlíjà mi ò ní sọ̀lú tó wà mo gbọ́ pé ó tún ti di alágbára ọkùnrin báyìí wọ́n tiẹ̀ sọ fún mi wípé ó ti lọ́lá ju tàtẹ̀yìnwá lọ lẹ́yìn táwọn ọlọ́pàá mú tá a lérò pé yóò rẹ̀wọ̀n a gbọ́ pé ó ti ní ṣọ́ọ̀ṣì gidi báyìí tó tóbi ó lè ti dẹ̀dá tuntun ó lè ti yí padà wọ́n lọ láti dé owó ti dé Lexus jeep tó dáa nílò ẹ dákun àwọn tí wọ́n pa tí wọ́n lórí wọn yẹn tí wọ́n fi ṣóògùn ipò wo ni mọ̀lẹ́bí tí wọ́n wà ipò wo làwọn yẹn wà ń sìn wọ́n ti lọ àwọn tí wọ́n ti gbá ẹsẹ̀ wọn tó bá ṣeé ṣe pé wọ́n ti fi gba ògo wọn ipò wo làwọn yẹn wà ń sìn hmm. ẹ ṣọ́lé aláwo rè ẹ ṣọ́lé wòlíì lọ ṣùgbọ́n o ṣé a lè ṣe é ká má ní wòlíì àti bàbá aláwo mò ń bọ̀ lórí kókó yẹn náà mò ń bọ̀ lórí ẹ̀ tó bá ṣeé ṣe lórí ètò yìí á parí ẹ̀ lónìí tí ò bá ṣeé ṣe ibi abábadé lónìí á tún tẹ̀ iwájú. padà sórí kókó pé gbogbo wa pátá la láwọn àmúṣagbára kan ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ̀ pa ni báwo la ṣe dictate ẹ̀ ẹ máa share fídíò yìí ẹ máa share fídíò yìí kó rìn jìnnà ẹ máa share fídíò yìí kó rìn jìnnà bó o bá ṣe tó o bá share fídíò yìí sìn ayé ẹnìkan ló fẹ́ ràn lọ́wọ́ ẹnìkan tó kù díẹ̀ kó bọ́ sọ́wọ́ ló fẹ́ tú sílẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì ọkọ̀ aláwọ̀ àwọn babaláwo àti àáfàá tí ọwọ́ wọn ò mọ́ mo mọ̀ pé inú wọn ò ní dùn sétò yìí ṣùgbọ́n mo mọ̀ wípé ọba tó bá ọba tó dá mi ń bẹ pẹ̀lú mi mi ò lóògùn mi ò lágbára o mi ò ní nǹkan kan o ṣùgbọ́n mo ní ẹlẹ́dàá mo ní ọba tó dá ayé tó dá ọ̀run yóò sì máa dúró tì mí torí pé iṣẹ́ ìtúsílẹ̀ ni mo fẹ́ fi ètò yìí ṣe. now ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n ti jẹ èèwọ̀ ló mú wọn sọ agbára nù ewu ẹlòmíì ni wípé kò gbọ́dọ̀ máa ṣe ní tí wọ́n ń pè ní àgbèrè kí ni mo mean pẹ̀lú àgbèrè máa bélé ìlòpọ̀ bélé ìlòpọ̀ bélé ìlòpọ̀ ewu ẹlòmíì ni pé tó bá níyàwó kan kóra dúró kóra dúró ẹ̀ jẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ yẹn kò gbọ́dọ̀ bóbìnrin mi so ó léwu tó bá ṣèèṣì ṣẹlẹ̀ ká mọ̀ kó ṣèèṣì ni kó sá kó ṣe kí ni kó sá ṣe àwọn pé yẹn dẹ̀ ṣèèṣì ni á mọ̀ kó ṣèèṣì ni kó sá ewu ẹlòmíì ni pé kò gbọdọ̀ wọṣọ pupa tó bá ṣọ pupa yẹn lòún fẹ́ràn ẹni tí ò gbọdọ̀ máa ṣèṣekúṣe kiri obìnrin tó yọmú tó yọ̀dí bí ẹ ń kọ gbì tó bá tọ́ ilé ìwé ni ah, òun tún ti rọ́mọ míì tó tún nídìí ju rèbékà lọ ọmọ míì tó yọ̀dí ju rèbékà lọ yóò tún máa lé yẹn bẹ́ẹ̀ sì rèé ìwú ẹni kó mọ̀ èwu ẹlòmíì ni pé kò gbọ́dọ̀ máa mutí líle yóò sì ti ráwọn àpẹẹrẹ àtàwọn àmì mo ń bọ̀ lórí àwọn àpẹẹrẹ àtàwọn àmì fún gbogbo àwọn kìnìún o yóò ti ráwọn àpẹẹrẹ àtàwọn àmì ṣùgbọ́n kò fura kò mọ̀ yóò kàn máa torí pé àwọn ọ̀rẹ́ ẹ̀ kan náà ń ṣe bẹ́ẹ̀ òun náà wá máa ṣe yóò wá sọ agbára nù. Hmm. ẹlòmíì èwu ẹ̀ ni pé olúbọ̀bọ̀ ti rí bọ̀ awo ẹnu kó máa panu mọ́ ṣùgbọ́n n tó ń plan láti ṣe lọ́la ó ti sọ fáwọn èèyàn láti bí ìjẹrin kódà process tó fẹ́ fi ṣe gbogbo ẹ̀ ló ti ṣàlàyé iye tí ń bẹ lákàntì ẹ̀ gbogbo ayé ló mọ̀ ọ́ gbogbo pílànù ẹ̀ ní máa ń ròyìn fáráyé ìwọ ẹ̀ sì nìyẹn ó ti sọ agbára nù bóò ló ṣe lè mọ èèwọ̀ rẹ báwo ni o ṣe lè mọ kí ni èèwọ̀ rẹ question mark òní kọ́ ni màá dáhùn yẹn àlàyé pọ̀ lórí ẹ̀ ètò ọjọ́ míì kò ní pẹ́ tí màá fi mu wá ẹ̀foríjì mi. ẹ jẹ́ n kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tàwọn wòlíì àáfàá àti babaláwo náà. mo ti gbìyànjú láti ṣe oògùn rí mo ti gbìyànjú ọṣẹ wòlíì àti òróró wòlíì mo ti gbìyànjú àṣejẹ kí n má parọ́ tàn yín kò níṣẹ́ kankan tó lè ṣe kò ṣiṣẹ́ fèmí ó lè ṣiṣẹ́ fún wọ́ ara àwọn àṣírí tó gbọ́dọ̀ mọ̀ nípa ara ènìyàn òun ló bí ètò kan tí mo ṣe pẹ̀lú olúwo Ifátàntálá lọ́jọ́ kan báyìí tí mò ń béèrè pé kí ló máa ń fà á tí èèyàn fi lè ṣoògùn tí ò ní ṣiṣẹ́ ṣùgbọ́n borí bá ń fọ́ ẹ tó o bá já àgbo tó o bá lò yóò sì ṣiṣẹ́ èmi nà èmi ò fẹ́ràn oògùn òyìnbó o mi ì bá wọn lò ó mi ò tiẹ̀ fẹ́ràn abẹ́rẹ́kẹ̀ àgbo àgbo tó dáa ẹ máa ń ṣe gbómu ara yá gágá kì í ṣẹgbẹ́ parasitamọ́ọ̀ kì í ṣẹgbẹ́ fẹ́ńsíìkì ìṣègbè panadol láwọn àgbo gidi àwọn yẹn sì ń ṣiṣẹ́ ṣíṣèwádìí ṣàwárí ara ẹ̀ ọ̀nà láti fi ṣàwárí ara èèyàn láti mewu èèyàn ìyẹn ni àátìrìtì níjọ́ mi ṣùgbọ́n nípa ti àwọn babaláwo àwọn àfa àwọn wòlíì la ṣe sọ̀rọ̀ lé lórí tó o bá ti lọ sọ́dọ̀ àfáà kan tàbí babaláwo kan tàbí wòlíì kan nígbà tó débẹ̀ ó ń béèrè one fifty thousand kan lọ́wọ́ ẹ̀ two hundred thousand naira kan lọ́wọ́ ẹ̀ hundred thousand kan lọ́wọ́ ẹ̀ ó yẹ kó o ti mọ̀ pé wọ́n tún ṣetán tí wọ́n fẹ́ gbowó ẹ̀ nìyẹn gbogbo wọn kọ́ o ṣùgbọ́n fura ó yẹ kó o fura kí ló fẹ́ fowó yẹn ṣe bàbá bàbá tó bèmí ó gbowó onífà ni wọ́n ẹ̀gbọ́kọ̀ mi ni fáṣùgbà àìmọye àwọn èèyàn tó ti fi ewé àtegbò àti agbára ìbílẹ̀ Yorùbá tó ti fi ràn lọ́wọ́ láwọn tó láìsàn tó lágbára bá a bá bi baba léèrè lóríta ìgbowó yẹrẹ máa gbowó wọn ìgbà o bí èèyàn bá fẹ́ ṣerú èèyàn ìgbà ṣùgbọ́n bára onítọ̀hún bá yá tó bá wà wù ú ó lè ṣèrànlọ́wọ́ fún ọ bẹ́ẹ̀mi ẹ bá tún wá gbarú ìrànlọ́wọ́ yẹn ni o ìyẹn bó pẹ́ bóyá tó bá wà wò kó n fẹ́ ṣe nǹkan fún ọ ṣùgbọ́n kó wá lọ fẹ́ béèrè owó bàbá máa sọ wípé wọn ì gbà á kí wá ló àwọn baba aláwo ìṣẹ̀yìn a sì lè bọ́ àwọn náà tán torí bí wọ́n bá fòótọ́ ọdún bẹ́ẹ̀ lòmíì lò ibi ni máa dà torí ń gbọ̀n bàbá yanjú àwọn ìṣòro yẹn tán ẹlòmíì ò ní òyìn wò láti lọ ṣoore láti lọ láti lọ mú oore ẹ rántí inú bíbélì wípé nígbà táwọn kan ń ṣàárẹ̀ tí jésù mú wọn lára dá ẹ̀yin mẹ́wàá ni ẹsíkì tí a ṣiṣẹ́ ìyanu fún èyí ti rí ìwọ nìkan ló wá ni tó rántí wá dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ kì í mú oore bóyá ìyẹn gan ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí lọ́gbọ́n tí wọ́n fi ń gbowó lọ́wọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn. ṣé wá rí àkíyèsí mi nípa ti ìṣòro oríṣiríṣi ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣubú sọ́wọ́ àwọn wòlíì èké babaláwo rọ́ àtàfà àṣọnu ni wípé wọn ò farabalẹ̀ bí wọ́n bá ti sanwó kan fún babaláwo báyìí lójú wọn bíi pé lọ́jọ́ kejì kí gbogbo ẹ̀ ń sì tí kí gbogbo ìṣòro yẹn ti bí yá wọ́n bá ti sanwó kan fáàfáà tó bá ti sanwó fún wòlíì tó ní wọ́n sọ ọṣẹ kan àbí wọ́n ṣe nǹkan kankan ẹ̀yin mọ́ òórì á lọ bọ́ ọṣẹ àwọn nǹkan kan ń bì kankan ó ní iye kan tá a gbà tán ti gba owó àwọn èèyàn retí pé lọ́sẹ̀ yẹn kí àmì bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí rámì kí gbogbo ẹ̀ sì bẹ̀rẹ̀ sí níyanjú kì í rí bẹ́ẹ̀ ṣé májíìkì lè fẹ́ kàn ṣe fún yín ni kì í rí bẹ́ẹ̀ tó o bá sì ti nígbàgbọ́ lórí ní tán fẹ́ ṣe fún ọ pàbó náà ni èmi tiẹ̀ nígbàgbọ́ rí kò ṣiṣẹ́ kò sí ní tán ṣe ṣebí ọ̀tọ̀ ni pé ká ní o mówó wá wá ọmọ yìí mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ hà mo rí àwọn ìpèníjà kan tí ń kojú rẹ ó yá gbà nítorí máa ń ṣe fẹ́mi nu kò ṣiṣẹ́ mo yá apá tí ń gbò dásìkò kan gbogbo èèyàn kọ́ làwọn nǹkan yìí lè wúlò fún ló lè ṣiṣẹ́ fún ọkọ̀ àwọn babaláwo tí wọ́n máa wá ní mowó wá mowó wá ṣé wọ́n yìí ṣèwádìí pé kí ni tó bẹ́lẹ̀dà alágbájá mu ewu míì tó sì wà níbi ká máa lọ tojúbọlé kiri ni wípé wọ́n bẹ̀rẹ̀ sí rí àṣírí ayé rẹ àwọn àṣírí ayé kan wà tó yẹ kó wà lọ́wọ́ elédùnmarè ló yẹ kó wà lọ́wọ́ ìwọ àtẹlẹ́dàá rẹ nìkan ò mórúkọ lọ sílé babaláwo ti bí ò mórúkọ lọ sílé aláàfáà tọ̀hún ilé aláàfáà bíi mẹ́rin babaláwo bíi márùn lórúkọ ẹ ti wà àwọn àṣírí kan bẹ nínú ayé rẹ tí ò yẹ kí gbogbo ojú ó rí bí ìwádìí bá ti ń pọ̀ jù wọ́n bọ̀ tójú bọ̀ ó léwu ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe kíní yẹn ló ń le sí bí wọ́n ṣe ń wá ojútùú ni nira yẹn ń pọ̀ sí níṣòro yẹn ń pọ̀ sí nítorí pé gbogbo àwọn babaláwo àtàwọn àfa àwọn yẹn kọ́ ló jẹ́ olóòótọ́ ẹlòmíì nínú wọn gan kì í ṣe pé ó mọ kíní ìdojú àtijẹ́ ní wá àwa máa jẹ́ kí ìnira yẹn máa pọ̀ sí fẹ́ni tó níṣòro wọ́n á jẹ́ kí ìṣòro yẹn pọ̀ sí wọ́n wá lógun yẹn ò ṣẹ́ àṣírí kan tó wà nípa àwọn ìṣòro àwọn ogun tó ń ṣẹ́ àwọn àṣírí kan wà tó so mọ́ tọ́pọ̀lọpọ̀ mọ̀ ọ̀pọ̀ ogun tó ń ṣẹ́ ni pé ó ti tó àsìkò tógun yẹn fẹ́ ṣẹ́ tó bá sì ti tásìkò tógun yẹn máa ṣẹ́ automatically yóò ṣẹ́ ó wá ṣeé ṣe kó jẹ́ pé bàbá aláwo kan lọ́lọ́run ó wàá fi ṣe sábàbí tàbá àfáà kan ẹ wàá máa gbé fún un bàbá yẹn gbóná nígbà tó bá wá mọ́rẹ́ rẹ lọ yóò wáyé ọ lẹ́nu pé ìṣòro ọ̀rẹ́ rẹ ò tán síbẹ̀ ṣùgbọ́n wọ́n lọ́dí ẹ̀ mọ́ nǹkan kan wọ́n lè ní òní gbàgbọ́ wọ́n lè ló ní nǹkan kan yẹ kó ṣe tó ṣe kinní kan tí ò ṣe. àkíyèsí mi wá ni pé àwọn tó ń sáré lọ sílé babaláwo àtàwọn àfáàjù kìrìsìtẹ́nì ni wọ́n. àwọn ọ̀nà tí wọ́n fi ẹsẹ̀ wọn tọ̀ látilẹ̀ wọ́n pa á ni wọ́n tó túmọ̀ sí pé èyí tí wọ́n láwọn dá nìyẹn wọn ò gbà á gbọ́ bí n tó tó tàbí tó kájú ẹ̀ láti yanjú ìṣòro àwọn ìyẹn náà ò sì dáa tó ó léwu nígbà tó bá gbé nǹkan kan dání tó ò gbà á gbọ́ bí n tó tó láti lè yanjú ìṣòro ẹ̀ a jẹ́ pé òun mi kàn láti yanjú ìṣòro in the spiritual realm nínú ẹ̀mí ó gba àfọkànsí ó gba ìgbàgbọ́ ó gba níní àfojúsùn ìgbàgbọ́ tó tó le àti pé níwọ̀n ìgbà tó bá jẹ́ ẹ̀dá èèyàn tó o sì wà nínú ayé o gbọ́dọ̀ máa mọ̀ wípé àwọn sáà àkókò kan máa wà tí ìpèníjà máa wá tí ìṣòro máa wá ìṣòro yẹn o lè borí ẹ̀ tó bá jẹ́ pé elédùnmarè kọ́ pé kò borí ẹ̀ tí elédùnmarè bá fẹ́ bẹ́ẹ̀. ẹ rántí bó bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ rántí inú bíbélì ẹ wòye àwọn èèyàn tó níṣòro. abrahamu wọ́n tọ́ka sí i gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọlọ́run nínú bíbélì abraham ọ̀rẹ́ ọlọ́run mà ni wọ́n pè nínú bíbélì bó ṣe jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó wà láìtàláì ó sáré kó òun kí ìyàwó ẹ̀ Isaac ìyàwó ẹ̀ Sarah ó sáré kó róyún ní kò mà lóyún kò lóyún àtàárọ̀ dálẹ̀ ó sáré kó bímọ Sarah ò mọ̀rọ̀ ọmọ bí o àfìgbà àfìgbà tí Abraham tó wọ ọmọ ọgọ́rùn-ún ọdún one hundred years ló tó bímọ ní Sarah tó bímọ ni sarah tó bímọ ṣé bí ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n pè nínú bíbélì bó ṣe jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó. agai ńkọ́ nípele kan nígbésí ayé ẹ̀dá àwọn ìṣòro ká yọjú ẹ̀bẹ̀ tá a máa bẹ Elédùmarè ni pé ìṣòro tí ó ju ẹ̀mí wa lọ kídùmàrí dákun kó má gbé súnmọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń wò mí lọ́wọ́lọ́wọ́ gbogbo tó jẹ́ ìpè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ yóò wó lulẹ̀ wómúwómú ẹ ṣáà nígbàgbọ́ nítorí ngbà tí n bá bá ọ̀rọ̀ mi dé orí kókó kan ẹni tó bá nígbàgbọ́ á sì rí ìtúsílẹ̀ ẹ jẹ́ á rántí Jésù Kristi. Mm -hmm táwọn mùsùlùmí ń pè ní ànábì Ìsá táwọn baba ńláwo ń pè ní ẹ̀là ẹ̀là rọ̀ wá. ẹ̀là yìí ànábì Ìsá yìí Jésù Kristi yìí ó ní pírọ́blẹ́mù tó pọ̀ nígbà tó wá sáyé àwọn àsìkò kan wà ebi pa àwọn àsìkò kan wà ó fi ẹsẹ̀ rìn alágbára ẹ̀dá ni o ànábì kan ló náà o àwọn àsìkò kan wà òtútù mú un lásìkò kan ayé sú débi pé ó gba orí òkè lọ wípé irú ayé wo rèé àwọn èèyàn wo ni à ń bá gbélé ayé yìí ó wá bẹ̀rẹ̀ sí gbàdúrà ó sọ fáwọn ọmọ lẹ́yìn ẹ̀ náà pé jájọ gbàdúrà ẹ̀ dákun ẹ máa gbàdúrà fún mi ẹ̀yin ẹ sì máa gbàdúrà fúnra yín náà àwọn yẹn ń sùn lọ ṣùgbọ́n òun kò lójú oorun wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà bíbélì sọ pé òógùn tó ń ṣàn lára ẹ̀ ṣó ló dàbí ìró ẹ̀jẹ̀ omi tó ń jáde lára ẹ̀ ṣó dàbí ẹ̀jẹ̀ gbàdúrà gbàdúrà ṣé ẹ lè ǹjẹ́ lẹ́mọ̀ àdúrà tó lọ gbà ọjọ́ ọkú ẹ̀ súnmọ́lé ni ta ni yóò gbòòrò ọjọ́ ọkú ẹ̀ tara ẹ̀ ó balẹ̀ ọjọ́ ọkú ẹ̀ súnmọ́lé ó lọ ń gbàdúrà wò pé à ah, ikú dé tán po ó tó stage kan ní jẹ́ káago yìí kó yẹ lórí òun ta ni fẹ́ kú síbẹ̀síbẹ̀ bó ṣe gbàdúrà tó bó ṣe gbàdúrà tó wọ́n nà á ní ẹgbàá ó jẹ ìyà tó pọ̀ bó ṣe ń nà kì í kàn ṣe pàṣọ lásán pàṣọ tó kí tó bá kó bo èèyàn tí wọ́n fà á yóò fa awọ ara èèyàn ya ní ẹ ìnira yẹn bó ṣe ń nà náà ni wọ́n máa gbé àgbélébù ẹ̀ igi tó wúwo òpó igi oró bẹ́ẹ̀ ni ń gbé bẹ́ẹ̀ ni ń gbé níbo ya ẹ̀mí ẹ̀ ò gbé mọ́ wọn á ní kẹ́nìkan jọ yẹn nígbà tí wọ́n kàn mọ́gi ikú oró burúkú ló kù kí tí wọ́n ṣe kú oró nìkan nígbà yẹn nílẹ̀ Israel ẹni tí wọ́n bá kàn mọ́gi ikú ẹ̀sìn ló kú torí àwọn olè ni wọ́n máa pa nípa ìkà bẹ́ẹ̀. ó máa gbàdúrà bó ṣe gbàdúrà tó bó ṣe jẹ́ ẹyin lójú Elédùmarè tó ṣẹ́rin tó ṣẹlẹ̀ sí i. Stephen Stefano náà bíbélì wọ́n lẹ̀ lókùúta pa ni ṣé òkúta ikú kan lẹ́yìn lókùúta pa ṣé kú tó rọrùn ni ẹnìkan wà náà bíbélì wòlíì tàbáwọn pásítọ̀ yìí lè má sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀. obìnrin kan jẹ́ Naomi nínú bíbélì ó bí ọmọ méjì ọkùnrin lọmọ méjèèjì nínú ìtàn tí ń bẹ nù bíbélì wọ́n ròyìn obìnrin Naomi yìí dáadáa gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe tọlọ́run tọlọ́run fúnra ẹ̀ náà sì rí gẹ́gẹ́ bí ẹni tòun ó bí ọmọkùnrin méjì ṣàdédé lọ́kọ ẹ̀ kú ó kú ohun àtọmọ ọkùnrin méjì yìí ṣàdédé lọ́mọkùnrin méjèèjì sì tó kú sásìkò kan náà ọ̀fọ̀ burúkú èèyàn ọlọ́mà la pè é ó sì ti darúgbó ṣé yóò wá tó bímọ mi ni tó bá bímọ mi ṣé yóò sì tètè dàgbà tó tó bá wọn. wọ́n ní ẹ̀yin ìyàwó ọmọ òun ẹ jẹ́ mọ́ bá ti ń lọ ayé òun ti gbà á òun gba kádàrá òun ti gbà pé báyé tó ṣe rí nù ah, gbogbo nǹkan lọ́wọ́ orí gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run aṣẹ̀dá rúùtù abọ́kọkú rúùtù abọ́kọkú tí wọ́n máa ń sọ ní ìsìn ìyàwó kejì lọ ní tiẹ̀ ó bá tiẹ̀ lọ ṣùgbọ́n rúùtù ló wá wò pé ìyá yìí àgbọ́kànlé ẹ̀ ló ti lọ ìyá wọn ọmọkùnrin ẹ̀ méjèèjì òun nìkan náà ló lè kù fún tóun lè mọ tùnú nìyẹn fi dúró tì í torí pọ́jọ́ ọmọ tó dáa Naomi rọ rúùtù pé kó máa lọ rúùtù ní èèyàn rẹ ní òjé èèyàn mi ọlọ́run rẹ ni yóò jẹ́ ọlọ́run mi ẹ wo bẹ́ẹ̀ ọlọ́run rẹ ọlọ́run tí ò tí ò tí ò yọ pé kọ́mọ ẹ̀ mọ̀ kú ọmọ méjèèjì tó bí tí ò ní mi bí òbó mi ìtọ́kọ ti kú rúùtù ní ọlọ́run rẹ yóò sì máa jẹ́ ọlọ́run mi àwọn ènìyàn rẹ yóò sì máa jẹ́ àwọn ènìyàn mi ibi tí ìwọ bá dùbúlẹ̀ sí tí ìwọ bá sùn sí ni èmi yóò sùn sí. Si ìgbàgbọ́ ni ọkọ tiẹ̀ ló kú o tó jẹ́ ọmọ ti Naomi o ni wọ́n ṣe máa ń pe rúùtù ní rúùtù abọ́kọ kú ọkọ kọ́ ló bá kú ó bá ìyá ọkọ ẹ̀ yìí ó bá torí pé tiẹ̀ pàpà já sáyọ̀ nígbà tó yá ìtàn rúùtù kan ni mo wá sọ reference àwọn ohun ìtọ́kasí. Si tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa dúró ẹ̀dá ìṣòro ìṣòro dàbí ọbẹ̀ kò dàbí yín àtọ́ka kò dàbí ọkà àmàlà kò dàbí ọbẹ̀ ewédú ah, kì í ṣe tó dùn ṣùgbọ́n nígbà tó bá dé bá ní nígbèésí ayé ńgbà míì kì í dé bá ní káyẹ lóko ẹ̀ ń jẹ́ ìmọ̀ kòrò bíi jogbo òun ló máa ń fà á tẹ ẹni tó gbọ́n fi máa ń dàbí aláìgbọ́n nígbà tí ṣòro bá dé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń kó owó fáwọn babaláwo rọ́ tí ì ṣe babaláwo òdodo fún àáfàá èké wòlíì èké kì í ṣe torí pé wọ́n ponú tàbí wọ́n fọ́fun gbé mu ṣùgbọ́n ó jẹ́ nítorí pé ìṣòro yẹn ló pa wọ́n lọ́pọlọ ọlọ́mọdé yìí ó rí dààmú ṣùgbọ́n irú àwọn tó wà ní ipò ìṣòro yìí wọ́n nílò ìtùnú ìtùnú yẹn ni wọn ò rí èèyàn fún wọn nígbà bá dọ̀dọ̀ wòlíì mi ìtùnú lásán ló yẹ kó o fún un ìmí gbogbo ẹ̀kọ́ ní káwọ ẹṣẹ́ gbogbo ẹ̀kọ́ lóògùn gbogbo ẹ̀kọ́ lè tutù gbogbo ẹ̀kọ́ lẹ bọ ìlànà ìtùnú láti mú kí ìgbàgbọ́ ẹni ó túbọ̀ lọ́ọ̀rìn sí i kí ìgbàgbọ́ ẹni ó fìdí múlẹ̀ sí i ó máa ń yanjú ìṣòro ẹ̀dá ọ̀pọ̀ ìṣòro táwa adúláwọ̀ ní pàápàá ọmọ Yorùbá ọmọ nílẹ̀ lórílẹ̀‐èdè táwa yìí tà ní ní òní ní òní ló ká ṣẹ̀ṣẹ̀ sanwó ẹbọ tàbí ṣe àwọn nǹkan kan míì tí wọ́n máa tì wá sí ní òní ló ká ṣẹ̀ṣẹ̀ wẹ̀wẹ̀ odò bí mo ṣe ń sáré sí i nígbà kan tí mo wà nínú ìpèníjà kan ìpèníjà yẹn lè ṣe àkíyèsí tèmi nìyẹn kí ọmọ ti ń bí mo ṣe ń tọ ojúlé wọn kiri bó ṣe ń pè mí fúnra wọn ẹlòmíì ń pè mí gángbà míì wá àárọ̀ lọ́wọ́ bí mo ṣe ń farabalẹ̀ fún ìrànlọ́wọ́ wọn níṣòro yẹn ń le sí i àfìgbà tí mo tó sọ pé ó tó gẹ́ ọlọ́run ṣe bí wọ́n ló dá mi mo fọ̀rọ̀ ayé mi lé ọ lọ́wọ́ wọn ò sá kiri mọ́ ara tó bá wù ọ́ ní dáadáa wá dá tó rán lára èrè ni ọ mo fàyè mi fún ọ ìgbà yẹn mo tó rójú tù ú mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nítorí pé ìṣòro yẹn mi ò gbé sọ́kàn mọ́ ó bẹ̀rẹ̀ láti bíi pé mi ò gbé ìṣòro yẹn sọ́kàn mọ́ ó ń dùn mí o ṣùgbọ́n mo máa ń gbé kúrò lọ́kàn bó ṣe ń dùn mí tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ Èdùmàrè sì yanjú ẹ̀ èyí tó sì tó kù mo mọ̀ pé yóò ṣe é mo mọ̀ pé yóò ṣe é. àwọn àpẹẹrẹ kan ni mò ń mú wá nínú bíbélì nítorí pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni ń wò mí ọ̀pọ̀ àwọn nǹkan sì wà tó lè sọ wá lágbára ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ alágbára tí wọ́n jẹ́ ẹni ńlá nínú bíbélì tí wọ́n jẹ́ ẹni ọlọ́run nínú bíbélì ni wọ́n la wàhálà kọjá kódà títí dojú ikú ohun tá a gbọ́dọ̀ mọ̀ ni pé ó ṣe pàtàkì láti ní ọlọ́run ẹlẹ́dàá tí a gbàgbọ́ ọlọ́run ẹlẹ́dàá tí a gbàgbọ́ yẹn a gbọ́dọ̀ gbé ìgbàgbọ́ wa sínú ẹ̀ kó lè dandan sí i àwọn ọmọ sọ kínní kan ohun tí èèyàn bá gbàgbọ́ nínú ẹ̀ yóò sì ṣiṣẹ́ fún èèyàn bó bá gbé èrè kan kalẹ̀ tó nígbàgbọ́ nínú ẹ̀ tó sì ń fi ọkàn kan òótọ́ ọ̀nà ṣe é yóò sì mọ̀ ṣiṣẹ́ fún ọ. tó bá jẹ́ fóònù yìí ló nígbàgbọ́ nínú ẹ̀ tó sì ń ṣe é pẹ̀lú ìlànà tó fi máa ṣe é yóò sì máa ṣiṣẹ́ fún ẹ. fi ìgbàgbọ́ ẹ sínú elédùmarè ọba tó dá ẹ. fi ìgbàgbọ́ ẹ sínú elédùmarè ọba tó dá ẹ gbà pé ọba yẹn kò ṣeé fojú rí ṣùgbọ́n afẹ́fẹ́ rẹ̀ á fẹ́ kàn ọ́ lára yóò sì ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé rẹ gbogbo ohun tó jẹ́ òkè ìṣòro rẹ yóò sì di pẹ̀tẹ́lẹ̀ gbà pé ìṣòro tó dé nítorí pé o jẹ́ èèyàn ló ṣe dé má wo tàwọn èèyàn míì tó yí ẹ ká pé tiẹ̀ yàtọ̀ àwọn ń gbádùn ìwọ ń jìyà ìwọ ó ṣe jẹ́wọ́ ló wà nínú ìṣòro yìí má rò yẹn ọlọ́run ẹlẹ́dàá mi ọba tó ṣẹ̀dá mi ó mọ̀ mí nítorí pé ìwọ ló mọ̀ mí ó mú orísun ìṣòro yìí Èdùmàrè mo rọ̀ ẹ́ mo bẹ̀ ọ́ bá mi yanjú ẹ̀ ó dá mi lójú bó o bá ń fi ìgbàgbọ́ àtọkànkan ṣe tí wọ́n fúnra ẹ ò sí nínú ẹ̀ṣẹ̀ kò dìgbà tó bá jábọ́ ah, kírísítẹ́nì o ẹ̀sìn yóò wò má ṣe tí wọ́n fúnra ẹ̀ ń nawọ́ àánú sáwọn ẹlòmíì ó dájú wàá borí ṣùgbọ́n ó lè má jojú ẹsẹ̀ mo rántí nígbà tó táwọn àsìkò kan mo máa ń lọ sí àwọn ibi tó dákẹ́ rọ́rọ́ láti lọ dágbàdúrà fúnra mi bí mo ṣe ń gbàdúrà nígbà náà kì í ṣe pé ìṣòro yẹn ní o ó níyànjú ṣùgbọ́n mò ń rí ìtura ọkàn nínú ẹ̀mí mò ń rí ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀mí kì í ṣe pé ìṣòro yẹn ti yanjú o ṣùgbọ́n ìtura ọkàn kan wà bí mo ṣe ń gbàdúrà lórí òkè lémi nìkan mo ní ìtura ọkàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí pé mò ń ní àkíyèsí nígbà náà wípé èmi nìkan kọ́ ni mo wà nínú ìṣòro yẹn mo ní feelings nínú mi wípé ẹnìkan wà tó tún lágbára jù mí lọ tó ń dúró tì mí nínú ìṣòro yẹn nígbà tó ṣe ó bá mi yanjú òkè ìṣòro náà èyí tó sì tó kù mo mọ̀ pé yóò yanjú ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ fún wọn náà jọ̀ọ́ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìṣòro mò ń bẹ̀ ni bóyá ọmọ ni bóyá lórí ọmọ bóyá lórí ọkọ bóyá nítorí àti rọmọ bí ẹ tẹ̀ jẹ́jẹ́ mú sùúrù mo mọ̀ pé kò rọrùn mo mọ̀ pé kì í rọgbọ kí ìṣòro yẹn má bàa pọ̀ sí ẹ ṣọ́ra ẹ ṣọ́ra fún àwọn tẹ́ fẹ́ gbé ìṣòro lọ bá kò sí babaláwo kankan kò sí wòlíì kankan kò sí àáfà kankan tó tó bẹ́ẹ̀ tó lágbára bẹ́ẹ̀ láti yanjú ìṣòro ẹ̀dá èèyàn ẹ wá jẹ́ ń sọ fún yín wòlíì tẹ́ fẹ́ lọ bá yẹn àáfàá tẹ́ fẹ́ lọ bá yẹn babaláwo tẹ́ fẹ́ lọ bá yẹn ẹ lè má mọ̀ ó ṣeé ṣe kí ìṣòro tiẹ̀ ju tiyín lọ. ó ṣeé ṣe kí ìṣòro ẹ̀ in fact ó ṣeé ṣe kọ́ ọ̀pọ̀ ìṣòro tí wọ́n ju tiyín tẹ́ fẹ́ lọ bá wọn lọ àmọ́ àwọn kan bẹ́ẹ̀ wọ́n níṣòro tó pọ̀ gan tó ju tẹni tó fẹ́ wá bá wọn lọ bó o bá ṣe dé ìrònú bí wọ́n ṣe lè lówó láti pa láti yanjú ìṣòro tiwọn ó lè máa wá sí wọn lọ́kàn gbà mí ìwù sì ní mọ̀ ẹni tó lọ sunkún yẹn ó kàn ń ó kàn ń sọ fún ọ pé fọkànbalẹ̀ ni o ó ń gan òsín náà fọkànbalẹ̀ ṣùgbọ́n ọmọ torí pé gan wà náà ṣòro kan tí kò lè yanjú tóun náà ò sì mẹ́ni tó lè bá yanjú ẹ̀ lẹ́yìn ọlọ́run ẹni tẹ́ ẹ fẹ́ lọ bá òun gan ní pírọ́blẹ́mù tó pọ̀ ẹ̀yin náà wọ ẹni tí iṣẹ́ rẹ̀ ò lọ déédéé ó lóun sáré kò sówó lọ́wọ́ ó sáré lọ bá bàbá kan bàbá yẹn gan òróró ra fóònù gidi ó ń gò lọ kò rí tajé ṣe ẹ dákun bàbá tó mọ ọ̀nà àbáyọ láti mú kí ẹni tí ò rí tajé ṣe ó rí tajé ṣe kí ló dé tóun gangan fúnra ẹ̀ ò rí tajé ṣe. Hmm? ṣé kò wá yẹ kóun gẹ́gẹ́ bí alágbára èèyàn tó mú oògùn kó wá mọ àwọn míì tọ́jọ́ ń ṣiṣẹ́ yẹn táwọn náà gbọ́n bíi tiẹ̀. E tí yóò pè pé lágbájá oníṣòro yìí àjọ ń ṣiṣẹ́ kan náà ni bó ń yanjú ẹ̀ àáfàá yẹn babaláwo yẹn wòlíì yẹn kò wá mọ wòlíì míì tó nà gbóná jẹjẹ bíi tiẹ̀ wòlíì tó ń ní kẹ́ ẹ lọ bá tó sọ pé gbóná dáadáa yẹn tó bá jẹ́ pé àtùpà ìrìnrìn rírì ara ẹ̀ yóò ṣàmà wòlíì kan yóò mọ àwọn babaláwo kan tó gbóná jẹjẹ bí ajere ẹnìyẹn fẹ́ lọ́ọ́ bá yẹn o bàbá àgbàlagbà míì gan tẹ́ ẹ lọ́ọ́ bá tó lóun ó ṣàwọn nǹkan kan fún yín nígbà ẹ ṣe kúrò lọ́dọ̀ ẹ̀ ló ti gbàgbé ń tẹ́ ẹ jọ sọ ló ti gbàgbé bó ni ò ṣe ní fòògùn ẹ̀wẹ̀ tẹ̀wó làpálàpá tiẹ̀ ṣé wàhálà ò ní dé fún àpẹẹrẹ a lọ sí ibì kan ẹ̀pẹ́ àbí nǹkan kan ẹ̀pẹ́ ẹnìkan sọ̀rọ̀ nípa ìtàn ayé ẹ̀ òun rìn lórí omi nígbà dé ẹ̀pẹ́ ọ̀hún bàbá ẹjẹ́ mi ó dá ẹjẹ́ mi náà rìn lórí omi ó mẹ́rin mú tẹ̀sẹ̀ bọ́ ẹsẹ̀ tèmi kan mi bàbá ní ẹ òun mà ti pa gbogbo yẹn ti ikú ló má dẹkù tó òun ń wò ní bàbá ẹ̀ ní kú báyìí. síbẹ̀ pẹ̀lú pé bàbá yẹn sọ pé òun mà ti gbé gbogbo yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan tòun ikú ló má dẹkù tó òun ronú tiẹ̀ òun ti dàgbà tó jàre òun ti dàgbà ìgbà kan mà níyẹn ìgbà àtijọ́ síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò di ọ̀rọ̀ yẹn mú àwọn èèyàn tún ṣì ń sáré lọ pẹ̀lú ìgbàgbọ́ pé lọ́dọ̀ bàbá yẹn ìṣòro àwọn máa ṣẹ́ ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ wípé tẹ́ bá lọ sọ́dọ̀ bàbá tí ń bẹ ní ẹ̀pẹ́ tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ pé ìṣòro yín ò ní ṣẹ́ gbógun ayé yín ò ní ṣẹ́ ẹ má ṣì mí gbọ́ mi ò sọ pé kò ságbára mi ò sọ pé tẹ bá lọ ọ̀dọ̀ bàbá olúwo ifá tántálá pé bóyá ogun ayé yìí ò ní ṣẹ tàbáwọn àfáà tàbáwọn wòlíì tí mo ti fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn mi ò sì sọ pé ogun ayé yín máa ṣẹ wọ́n fẹ́ẹ́ fìdí nǹkan kan báyìí gbogbo àwọn èèyàn tẹ́ ń rí mi tí mò ń gbé wá sórí àwọn ètò mi tí mò ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn mò ń gbé wọn wá sórí ètò mi ẹ láǹfààní àti pè wọ́n kẹ́ ẹ bí wọ́n léèrè èló ni fáṣùgbà gbà lọ́wọ́ wọn kó tó gbé wọn wá sórí ètò mi ò gbà wá ń kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni mi ò sì ṣe polongo ọjà fẹ́nikẹ́ni wọn mò ń gbé wọn wá sórí ètò nítorí pé mo jẹ́ni tó máa ń fẹ́ràn láti máa ṣèwádìí ifá bó ṣe wà yẹn mo ti ṣèwádìí ọ̀pọ̀lọpọ̀ nípa ifá kí ni ifá báwo ló ṣe ń ṣiṣẹ́ ifá lè mọ tí ẹ ṣe lánàá ifá lè sọ fún yín ibi tẹ́ ẹ ti ń bọ̀ níbo lẹ dé níbo lẹ ń lọ ifá lè sọ dáadáa kódà kí ló yẹ kó jẹ́ ojútùú sí ìṣòro rẹ ifá máa tún sọ kì í ṣe pé àwọn agbára yìí ò sí. Si gbogbo àwọn tí mò ń gbé wá sórí ètò mi bàbá àràbà bàbá ẹlẹ́bùúbọn mo ti gbé wọn wá bàbá eh, àràbà ògbóni àgbáyé mo ti gbé wọn wá nílùú Ìkìrun sórí ètò mi ẹ ti wò wọ́n gbogbo wọn yẹn ló ti láwọn kan tó ṣeé ṣe kí wọ́n nàka sókè pé à àwọn ti dá wọn bàbá yìí wò àti bàbá ẹ̀pẹ́ àwọn ti dẹ́yọ̀ bàbá jàmọ́láyà eh, bàbá àfà ṣèyíkì àwọn ti dẹ́ àwọn bàbá ìwó o à olóòótọ́ ni wọ́n o bí wọ́n ṣe sọ gan làwọn bá wọn gbogbo ìṣòro àwọn kíákíá ló sì lọ bẹ́ẹ̀ náà ló ṣeé ṣe ká ti ráwọn tó ti máa lọ rí tí wọ́n láwọn ṣe bẹ́ẹ̀ mi tèmi lèmi ṣàǹsọ̀ yìí tí wọ́n ní wọ́n sọ páwọn wọ́n ní gbogbo ẹ̀ ó da wọ́n ní kìnnìkan kìnnìkan kò sí nǹkan kan tó tẹ̀yìn ẹ̀ yọjarí Joshua Joshua pé kò sí nǹkan tó tẹ̀yìn ẹ̀yọ́ jàre ìrírí tó níkálùkù á rí ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé oníkálùkù ló ní ohun àdámọ́ tiẹ̀ ló ní ohun àmúṣagbára tiẹ̀ ló ní èèwọ̀ tiẹ̀ ló ní ìlànà ìgbésí ayé tiẹ̀ ló láwọn àṣírí ìkọ̀kọ̀ àwọn àṣírí ìkọ̀kọ̀ rẹ ni mi ò fẹ́ kó o máa tú fún gbogbo àwọn wòlíì àtàwọn àáfàá káàkiri mọ́. aláàfáà àti babaláwo tẹlómiì ti yajú ẹ̀ nínú oṣù yìí nìkan ṣoṣo ó lé ní márùn-ún gbogbo wọn náà ni wọ́n sì ń ṣèwádìí wọ́n sì túbọ̀ máa rí nǹkan tuntun tuntun nípa ayé ẹ̀. dìrọ̀ even àwọn tó jẹ́ aláwo pàápàá wọ́n máa ń gbàgbọ́ pé ọlọ́run ẹlẹ́dàá nìkan ló lè yanjú ìṣòro ó níwọ̀n tí ewé àtegbò gbé e mọ́ ó níwọ̀n tí ewé àtegbò tó lè yanjú àwọn ìṣòro ẹ̀dá mọ́ àwọn ibi tewé àtegbò ti lè yanjú ìṣòro ẹ̀dá bí èèyàn bá ń ṣàárẹ̀ àti àwọn nǹkan míì tó jẹ́ pé téèyàn bá lo ewé àtegbò bó ṣe yẹ kéèyàn lò ó pẹ̀lú ìwúre ìyẹn àdúrà yóò ṣiṣẹ́ fún yàn fáwọn tó mọ̀ ọ́n. ó sì ní àwọn ìpele kan wà nígbésí ayé ẹ̀dá àwọn ìṣòro kan wà nígbésí ayé ẹ̀dá tó jẹ́ pé kò sí bàbá aláwo tẹ̀lé lọ́ba tó lè rí yanjú àfi Elédùmarè nìkan ó dìgbà tó bá tó gbẹ́kẹ̀lé pọ̀ ní ó yanjú ẹ̀ mo bẹ̀ yín ẹ ní ìtura nínú ọkàn yín ẹ má gbé ọkàn yín gbóná nínú ìṣòro tẹ wà ẹ gbà pé ọlọ́run máa yanjú ẹ̀ ẹ jọ̀ọ́ bí wọ́n bá ṣe nǹkan kékeré kan fún yín níbì kan tẹ́ ẹ ti lọ ṣe ẹ fi gbàgbọ́ náà láti ṣàwárí ara rẹ o ní ibẹ̀ láti tẹ̀síwájú nínú ètò míì tó ń bọ̀ ìtura ni mo bẹ̀bẹ̀ fún lónìí mo sì gbàdúrà lágbára ṣẹ̀dá ayé abá ṣẹ̀dá ọ̀run ọba tó dá ohun gbogbo tó mọ ohun gbogbo tó lè ṣe ohun gbogbo gbogbo ibi tí bàtà ti ń ta èmi àti ìwọ lẹ́sẹ̀ gbogbo tó ń pa èmi àti ìwọ lẹ́kún ní kọ̀rọ̀ ọlọ́run ọba tó dá wa tó mọ̀ wá yóò bá wa yanjú ẹ̀ yóò sọ òkè ìṣòro yóò wo lulẹ̀ wómúwómú lójú àwọn ọ̀tá wa a ó sì máa ṣe rere ìwọ tó ń wò mí lójú àwọn ọ̀tá rẹ wàá máa ṣe rere àwọn abàmì ẹ̀dá tí ń wá gba ẹ̀jẹ̀ lára rẹ lóru àwọn abàmì ẹ̀dá tí wọ́n á gba nǹkan lára rẹ láàjẹ̀ tí wọ́n wá gba ògo àwọn orógo ṣáájú ológo àwọn ìka ẹ̀dá tí wọn fẹ́ kó o gbé rí tí wọn ò jẹ́ kí nǹkan gbogbo lọ déédéé fún ọ pẹ̀lú àṣẹ àti agbára Elédùmarè láti wákàtí ọ̀wọ̀ yìí lọ Ọlọ́run á bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu ẹ̀ nínú ayé rẹ̀ kí oṣù tá a wà nínú èyí tó parí ìwọ tó ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ wà lẹ́nu ọpẹ́ pẹ̀lú agbára àṣẹ tó jẹ́ ti Elédùmarè ọba tó dá ayé tó dá ọ̀run ọba tó ju ọ̀run lọ tó ju ayé lọ tó mọ gbogbo tó lè ṣe gbogbo pẹ̀lú agbára ẹ̀ ni mo sọ lásìkò yìí sínú ayé ìwọ tó gbàgbọ́ nínú gbólóhùn àti àṣẹ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ní wákàtí yìí àyàfi àfitúnfi bí elédùmarè bá máa tò gbé àyàfi bí elédùmarè iṣẹ́ mọ́ ọ lára bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà yóò yanjú ìṣòro rẹ lórí ọmọ lórí ọkọ lórí aya ṣé ìṣòro àti rọ́wọ́ orí ni ìṣòro àti jẹni ìṣòro àti múni ìṣòro àti rálàánú ni ṣé ìṣòro àti ríwèé ìgbélu ni ṣé ìṣòro àìsàn ni ṣé ìṣòro àìsàn ni irú àìsàn wo làìsàn náà ti pa ọlọ́run ò ká láti láti láti wòsàn kò sí ọlọ́run ó nawọ́ ìwòsàn ẹ̀ sínú ayé rẹ ọlọ́run ó nawọ́ ìtura ẹ̀ sínú ayé rẹ ogun tó ti ṣẹ́ nínú ayé rẹ ò sì ní gbérí mọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ fi ìgbàgbọ́ gbé e ni o fún ọlọ́run ní kọ́kọ́rọ́ ayé rẹ jẹ́ kí ọlọ́run ráàyè wọnú ayé rẹ ẹlẹ́dàá rẹ yóò ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láyé rẹ bó o bá gbàgbọ́ bẹ́ẹ̀. nọ́mbà mi mo nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní ìrírí láti bá mi sọ̀rọ̀ papọ̀. 081 five oh four four oh four six four ní nọ́mbà mi oh eight one five oh four four oh four six four máa ń fẹ́ láti bá ó máa ń tẹ́ mi lọ́rùn kó jẹ́ whatsapp ìdí ni pé mo máa ń bízì gan-an ìwọ̀nba àsìkò díẹ̀ ni mo fi máa ń ráàyè sùn bó o bá fún mi ní voice note sí whatsapp bí n bá tiẹ̀ gbàgbé bó bá dé yá màá tún sì rí ṣáà máa kàn sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá rí i láti lè fún ọ lésì ẹ̀mí mi ń sọ fún mi wípé Elédùmarè níṣẹ́ kan láti rán mi kí n jẹ́ fún àwọn èèyàn tó ń ṣubú mo ṣetán Elédùmarè èmi rèé rán mi mo ṣetán láti jẹ́ iṣẹ́ yẹn tó bá jẹ́ pé nípasẹ̀ ọ̀nà tó fi mí mọ̀ gẹ́gẹ́ bí ṣètòṣètò lórí rédíò àti lórí ayélujára ló ṣe fẹ́ lò mí mo ṣetán mo sì gbà láti tẹ̀lé ìdí nìyí tí mo fi ṣe fídíò yìí ní live recorded ló yẹ kó jẹ́ ṣùgbọ́n bí ẹ̀mí náà ṣe ń darí mi àfi kí n wá tá a bá ní ká sọ ní tètè èèyàn ọ̀pọ̀ ọ̀rọ̀ tí mo sọ lórí ètò yìí lónìí kò ní wù mí kí n sọ sí gbangba nítorí pé ọ̀pọ̀ nǹkan nípa ayé mi ni mo sọ síta ṣe ni mo ń fi agídí sí ọ̀pọ̀lọpọ̀ míì sínú torí gbogbo aṣọ kọ́là àṣà lóòrùn ṣùgbọ́n kọjá òye mi mo ti ń sọ yìí ná Èdùmàrè ló rán mi bó ṣe fẹ́ kí n sọ ni mo ṣe sọ mo sì gbà pé yóò yanjú ìṣòro ọ̀pọ̀lọpọ̀ mo gbà pé yóò ran ọ̀pọ̀lọpọ̀ míì lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá yóò nawọ́ ẹ̀ sínú ayé mi àti ìwọ ẹkún rẹ yóò dẹ̀rín ìgbàgbọ́ ni mo fi ń sọ ẹkún rẹ sẹ́ yóò di ẹ̀rín ojú yóò ti àwọn ọ̀tá rẹ níbi tí wọ́n gọ sí fún ọ níkọ̀kọ̀ níbi tí wọ́n gọ pamọ́ sí fún ọ níkọ̀kọ̀ tí wọ́n gọ sí dè ọ́ láti fi ọ́ ṣẹ̀sín ẹṣin ni wàá gùn níbẹ̀ wọn ò ní ṣẹ̀sín àwọn ọ̀tá rẹ ni yóò ṣẹ̀sín ṣùgbọ́n o ohun tí àdúrà yìí fi lè gbà lórí rẹ ni pé má pa ẹlòmíì lẹ́kún má hàn ẹlòmíì léèmọ̀ má ṣe ẹlòmíì ní jàǹbá mo rí ẹ̀kọ́ kan kọ́ láàrin ọ̀sẹ̀ bíi mélòó kan sásìkò yìí pàápàá láàrin ọ̀sẹ̀ tó kọjá sọ́sẹ̀ yìí àwọn èèyàn lọ́tún lọ́sì wọ́n bẹ̀rẹ̀ sí dáwó sí mi lọ́wọ́ wọ́n láwọn fẹ́ kí n ṣe omi fún àwọn èèyàn táwọn ò mọ̀ rí kí wọ́n máa rómi mú rómi lò ládùúgbò wọn a ah! mo mà ti ráwọn ẹ̀kọ́ kan kọ́ ó túbọ̀ kọ́ mi pé mo gbọ́dọ̀ jẹ́ ọ̀làwọ́ nínú owó táwọn èèyàn wọ̀nyí ń rí nínú ìwọ̀nba ṣéǹjì díẹ̀ tán wọ́n iṣẹ́ olóṣèlú o nínú àwọn ìwọ̀nba àwọn owó kéékèèké tí wọ́n rí wọ́n sẹ̀ǹdì ẹ̀ sákàǹtì mi wọ́n ní kí n lọ máa ṣe omi kí n gbẹ́bọ́ o bí wọ́n ṣe dá owó yẹn sí mi lọ́wọ́ tán wọ́n ń wọlé èmi náà ń bára mi sọ̀rọ̀ pé kúnlé ohun tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ ẹ̀kọ́ wípé èèyàn gbọ́dọ̀ máa ṣàánú kéèyàn lè bá aráàánú gbà kódà láwọn àsìkò míì tí àánú yẹn ò rọrùn láti ṣe mo tún kẹ́kọ̀ọ́ sí i nítorí pé àwọn èèyàn yìí mo ò mọ àwọn tó fẹ́ ṣoore yìí fún wọ́n tún wá ń sọ fún mi pé mi ò gbọ́dọ̀ tó dárúkọ àwọn mo kẹ́kọ̀ọ́ sí i mo kẹ́kọ̀ọ́ gan sí i lọ́la báyìí ìyẹn ló tì mí nídìí láti sọ pé ìlú kan wà tí àwọn adẹ́tẹ̀ wà nílẹ̀ Yorùbá àfi kí n kọjá lọ síbẹ̀ ìwọ̀nba ṣéǹjì díẹ̀ tó bá wà lọ́wọ́ tèmi náà kí n fi ra nǹkan dání lọ fún wọn torí èèyàn làwọn náà wọ́n sì ti pa wọ́n tì n tó sọ sí mi lọ́kàn nìyẹn lénìí gbogbo àwọn gbogbo yàtọ̀ sí pé kò pọn dandan kó jẹ́ pé wọn náà wà lára àwọn tó san owó fún ṣíṣe omi bọ́ọ̀wù tá à ń ṣe kò pọn dandan àwọn nǹkan pọ̀ àwọn kan yí ẹ̀ka tó lè ràn lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti àyíká rẹ bẹ̀rẹ̀ oore láti àdọ̀ àwọn tó wà lágbègbè ẹ àwọn tó yí ọká tí ìyà ń jẹ kò wá wò bóyá wọn náà ò ní róore gbà kò wá wò bóyá wọn náà ò ní ràánú gbà ṣoore síbi tó ò retí láti gbà padà torí gbogbo àwọn tó sẹ̀ǹdì owó yìí wọ́n ń ṣoore síbi tí wọn ò retí láti gbà padà ni wọ́n ń ṣoore síbi tí wọn ò retí láti gbà padà kò pọn dandan kó o wá sí kó o sẹ̀ǹdì owó sọ́ọ́sẹ̀ mi láti ṣe omi àwọn kan ti ń ṣe yẹn ìwọ̀nba tó wà lọ́wọ́ tiẹ̀ yẹn ló fáwọn tó yí ẹ ká ló fáwọn tó ń jìyà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn ló ṣe pàtàkì jùlọ mo dìídì pinnu láti má kéde iye owó tó wà lọ́wọ́ mi mọ́ nígbà tó wọ one million tó wọlé one million tó wọ two million tó wọ two million tó tún ga sókè nítorí ẹ̀mí mi ìlú wa ilé tó bá wá ń kéde owó inú ewu ló wà ká má máa tírèdì olúwa rẹ̀ kiri ṣùgbọ́n gbà bá parí iṣẹ́ yẹn màá wá ṣàlàyé àwa ṣàkáǹtì gbowó ti lọ bá a ti náwó nítorí pé ọwọ́ ẹni ní láti funfun ni. ẹ jẹ́ wá mọ fàsìkò yìí ṣàdúrà fún gbogbo yín ẹ retí àdúrà lẹ́nu mi tí n bá ń ṣe ah God bless you ọlọ́run ràn yín lọ́wọ́ o ẹ yìí fẹ́ gan ṣùgbọ́n màá ṣàdúrà yẹn fún yín pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí pọn omi àti ìṣe táǹkì o àti ra táǹkì àti lọ àti ń ṣètò bá ó ṣe ṣe ibi tí storage yẹn máa wà ìyẹn la máa ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ bí màá ṣe ìrìn àjò mi gan káàkiri káàkiri ibẹ̀ ló wà lọ́kàn mi bó tilẹ̀ pé mo gbọ́dọ̀ tún lọ travel lọ sáwọn ìpínlẹ̀ kan síbẹ̀ ibẹ̀ ló wà lọ́kàn mi torí pé owó yín ń bẹ lọ́wọ́ mi láì tí ì ṣe storage yẹn nítorí pé a ṣe installation lánàá ìyẹn ni pé a gbé maṣíìnì tí ó máa fa omi sínú kàngádẹ̀rọ yẹn bọ́ọ̀ yẹn lánàá ó gba pé ká test ń tá a bá tá a fowó rà níbi installation yẹn ara jẹnẹrétọ̀ tuntun síbẹ̀ bí omi ṣe yọ báyìí nínú wọn dùn wọ́n ní ọlá òjò tó rọ̀ mọ́jú ni ò jẹ́ kérò pọ̀ tó bẹ jù bẹ́ẹ̀ lọ àti pé ọ̀pọ̀lọpọ̀ mi ò mọ̀ pé omi ti bẹ̀rẹ̀ sí í yọ pé bí bẹ́ẹ̀ kọ́ màá rí bó ṣe máa pọ̀ tó ṣe mọ́tàn yìí omi akànnì kátẹ́ẹ̀sì ẹ̀ so that a fi fọ àwọn omi yẹ mọ̀ pé kíní àpáta yẹn ti máa fọ́ torí ó lo àpáta yẹn sí wẹ́wẹ́ ni kó lè sáré fọ àwọn gẹ̀dẹ́gẹ̀dẹ́ yẹn jáde fún bíi wákàtí méjì kómi yẹn fi jáde síta ṣé làwọn èèyàn gbé ke wá o tó bẹ̀rẹ̀ sí pọnmi bí wọ́n ṣe ń pọnmi yẹn wọ́n ti ń rí ìtura kan ṣe mọ̀ òkè ìṣòro kan tí wọ́n ní ládùúgbò yẹn ni pé wọn èyí rómi lò ẹ wo ìnira yẹn kéèyàn lọ sí àdúgbò kẹta láti lọ pọn omi kó o rù ú tàbí kó o máa fi wíbáìrò tì bọ̀ kì í ṣe pọ́n lọ pọn omi wọn láti lọ ra omi wọ́n máa ń rà ń bẹ̀ náà ni láti lọ ra omi kó a máa fi wíbẹ̀rù tì ẹ wo òkè ìṣòro yẹn ọlọ́run ti lo àwọn kan láti lò mí láti kọ́kọ́ yanjú òkè ìṣòro láti so òkè ìṣòro yẹn di pẹ̀tẹ́lẹ̀ fún àwọn. ọ̀nà dà táwọn tó wúrú wà báyìí tó ṣerú nǹkan báyìí tinútinú tọkàntọkàn pẹ̀lú ọkàn kan tí wọn ò fi ní rí ìtura nígbésí ayé wọn ọ̀nà dà tí òkè ìṣòro rú àwọn èèyàn bẹ́ẹ̀ ò ṣe ní di pẹ̀tẹ́lẹ̀ ọ̀nà dà tí n tí wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run òfin ní bíbélì sọ pé ẹni tó bá ṣàánú ni a ó ṣàánú fún bíbélì kan sọ pé ẹni tó bá ṣàánú a ṣàánú fún un lóòótọ́ bíbélì sọ pé èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún àwọn wo ni yóò ṣàánú fún àwọn tó bá jẹ́ aláàánú bíbélì sọ pé kò ní dára fún ènìyàn búburú kò ní dáa fẹ́yàn bú ayé pé yóò dáa fẹ́yàn rí nu bí wọ́n bá ṣe ń momi yẹn wọ́n nílò láti ṣàdúà bí wọ́n bá ṣe ń fomi wẹ̀ tán délé nú ooru lọ́sàn-án ẹ mọ bí ìlú ṣe máa ń mú ooru tó lásìkò tí ò sí káàṣì tán fẹsẹ̀ rìn wá lé láti gbòòrò tán làágùn bàlà tọmọ ti bu díẹ̀ sínú kẹrágólíìsì tó ti gbé sínú firi tàbí tá da sínú àmù tó bù nínú omi àmù tó bu gàrí sí tó mú ẹ wò túra tó máa bá ọkàn ẹ̀ bí ṣe ń làágùn bàlà tó da omi yẹn sórí tó wẹ̀ tó da omi yẹn sórí lọ́sàn-án gan tí kì í rí tó jẹ́ pé ọjọ́ kẹtakẹta àbọ̀jọ́ kejìkejì ni máa ń wẹ̀ tẹ́lẹ̀ tó wá jẹ́ pé gbà tó bá wù yóò kàn lọ sídìí táàpù tí a ṣe yóò kàn pọn omi yóò sì wẹ̀ ìtura ńlá gbà ni ọ̀nà ìdá táwọn tó fi tinútinú wọn fowó wọn lẹ̀ ò ṣe ní rìtura yìí gbà gbogbo àwọn gbogbo ọ̀nà tó o bá lè máa lò láti máa fi mú kínú àwọn èèyàn kan máa dùn ni kó o máa ṣe níbikíbi tó o bá wà kí ọlọ́run lè máa dùn wọn náà nínú ọ̀pọ̀ àwọn nǹkan míì la máa ń ṣe ńgbà míì tá a fi ń para wa lára tá ò mọ̀ a ó rẹ̀ nìkan tó nílò ìrànlọ́wọ́ àwa Yorùbá a sì máa fi ṣẹlẹ́yà ìyẹn ò rọrẹ orí èèyàn kan tí bàtẹ ẹ ti jẹ o wa rẹrìn ọ ní wà ara ilé yín o rà ara ilé ẹ o tó wà pé bọ̀dá Mùtíù bàtà yín mọ̀ fáìn gan òfin yọ bó jẹ́ slippers ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa máa ń ṣe ni mo ṣàlàyé yẹn wọ́n máa fi ẹni tí ò ní tàbí tó wà nínú ìpọ́njú kan ṣẹlẹ́yà kódà wọ́n máa tọ́ka sí àwọn nǹkan kan gẹ́gẹ́ bí orísun pé nǹkan báyìí ló ní láti jó orísun ìṣòro ẹ̀ yẹn pé wọ́n á ní kò gbọ́n ni wọ́n lè ní nǹkan kan báyìí ló fà á láì mọ̀ dí ọ̀rọ̀ kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóyún jẹ́ torí nẹ́tíwọ̀kì yẹn ò ṣe dáadáa mọ́ kíní yẹn ń kú oúnjí ń kú oúnjí títí ìgbà míì tèmi àti yín ọmọ pàdé ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí kágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ báwo la ṣe lè mọ èèwọ̀ ẹni kí làwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ara wa tó bá lè ṣàwárí ara ẹ̀ wá jẹ́èyàn a máa sọ̀rọ̀ nípa ẹ̀ níjọ́ ó dìgbà míì ná nẹ́tíwọ̀kì yẹn ò dáa.